الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونيتي سيوجوكني إنه سجمادة الآخرة هجرة fourteen forty one eléyìí tó ṣe déédéé ìjọ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní miladi two thousand and twenty ní ìlú Wagadugu ibi báyìí ní orílẹ̀-èdè Burkina Faso níbi tá a ti ṣe alápàdé olùbápàdé àwọn olù àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam níbi tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa ìtòsowápọ̀ látàrí ṣíṣe wa ní mùsùlùmí tọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ṣe wa ní mùsùlùmí ìyẹn ni al-ukhuwatul islamiyya ìjọ́mọ̀ ẹ̀yà eléyìí tí Islam mú wa akramakumullah ìmọ̀sí gbogbo wa òun náà ní pé islam onìkan náà lẹ̀sìn lọ́dọ̀ allah ẹ̀sìn kò pé méjì lọ́dọ̀ allah ọlọ́run dá wa sọ nínú alukur'an ó ní inna ad-dina islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah òun ní alìsílámù ẹ̀sìn kò ṣẹ̀ṣẹ̀ jẹ́ islam lọ́dọ̀ allah lẹ́yìn ríran tó ń rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ó ṣe pé látijọ́ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti mú kẹ́sìn ọmọ abẹ kò pé méjì rí islam náà ìdí nìyí tó fi jẹ́ pé islam gangan. òun náà lẹ̀sìn tọ́lọ́run fi rán gbogbo àwọn ànábì ànábì kan sí tó sẹ́sìn mi tó yàtọ̀ sí islam adamu alayhi salam nuh alayhi salam ibrahim alayhi salam musa wa isa alayhi salam والنبي wa salam esin wa yọ وسلم اسم alayhi salam. inna dina inda allah islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah ọ̀nà ni alislam eléyìí ló fà á ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá fi lè wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam ẹnikẹ́ni tó bá wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí alislam ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní í gbà lọ́dọ̀ rẹ̀ o yọ kàn jẹ́ pé ó fi àsìkò ṣòfò ó sọra rẹ̀ ń pinnu kò léèrè kan tí ó jẹ lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyà ọlọ́ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wà kàmí tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam ọlọ́run bá kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jẹ́ ọ̀kan nínú àjọ ṣòfò dànù tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyà. adúpẹ́ fún ọlọ́run ọbẹ̀ lè dá wa ọlọ́run ọba tó sà wá lẹ́sà tó ní ká máa jọ́ka nínú àwọn mùsùlùmí agbára wa kọ́ mímà sí wa kọ́ jíjẹ́ mùsùlùmí bàbá àtìyá wa kọ́ jíjẹ́ mùsùlùmí bàbá wa lásán kọ́ àbí jíjẹ́ mùsùlùmí ìyá wa lásán kọ́ oore lọ́rùn ọba ti fún wa àmà ọmọ ọba kó má bàjẹ́ ma yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyiqan harajan ka'annama yas'adu fis sama' ẹnikẹ́ni tí ọlọ́run bá bá fẹ́ fi mànà ó máa ń ṣe payá ìyá àwọn ẹsẹ̀ islam ẹnikẹ́ni nígbà tí ọlọ́run bá ṣe yín ní mùsùlùmí inú yín máa ń dùn tẹ́ bá ti gbọ́ nípa islam ọkàn yín máa balẹ̀ nígbà tẹ́ bá ti gbọ́ nípa islam eléyìí ọjọ́ ti ẹni tí ọlọ́run ọba gbèrò láti fi mànà ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọba gbèrò láti sì lọ́nà ọlọ́mọdé ọjọ́ kan nínú wa dídí gágágá lọ́lọ́run máa mú kí ọkàn wọn di yóò fún bàjẹ́ ọ̀rọ̀ wọn wà á dàbí tẹni tó ṣe pé ń gòkè lọ sí sánmà tó ṣe pé mímí ò ní ṣe é ṣe fún un. ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí àdúpẹ́ fọlọ́run ọba lórí eléyìí. akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá sèyàn ní mùsùlùmí orúkọ rẹ̀ ní mùsùlùm tọ́lọ́run bá ti ní kó ọmọ ṣe islam mùsùlùm ni wọ́n máa pè ọ́ mùsùlùm tí wọ́n wá ń pè wáyé a gbọ́dọ̀ sí orúkọ yẹn jẹ́ kí ni sísí orúkọ jẹ́ òun náà ní kó jẹ́ pé wọ́n sì yàn pé torí gbogbo ẹni tí a bá ti sì pé tó ní náà ó sì orúkọ jẹ́ mi. akramakumullah ẹ rí i pé tí wọ́n bá sọ pé ayyuhan nas tábà ní náà ẹnìkan sì tí ó bá wa wípé a sì dáhùn dáhùn torí pé èèyàn ni wá ayyuhan nas ẹ̀yìn èèyàn gbogbo wa dáhùn pé náà ìyẹn tó bá ti pa abáwídè lárúbáwá tó wá dé pé dè ni wọ́n fi bá wa sọ̀rọ̀ tọ́ba sọ ayyuhan nas àní na'am ẹ̀yìn èèyàn adam pè na'am yàtọ̀ sáyẹn tí ò gbọ́ lárúbáwá ńgbà tí ìmáàmù ń sọ kótóbà lọ́jọ́ Jímọ̀ wọn á bá kótóbà rẹ̀ débi kan ó fẹ́ pàkíyèsí àwọn èèyàn ẹni tí ń sùn ẹni tí ń tòwé ayyuhan làbá gbọ́ táwọn kan ṣe àmì so àmì báwo padà sọ pé ẹ̀yin èèyàn nígbà tí wọ́n gbé de lárúbáwá yẹn tọ́ àmọ́ tí wọ́n sọ pé ayyuhal mu'minun ẹ̀yin olùgbàgbọ́ òdodo àfìjẹ́ máa wọ̀ gbígbà mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n máa ṣe na'am lam yajidil imanu ila qalbihi sabilan ba'd ìmánì ò tí ì rọ́nà dọ́kàn olóòtú ṣe na'am alámì ìfàgùn ètí ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé ayyuhal muslimun sọ pé ẹ̀yin mùsùlùmí ó ń bẹ nínú àwọn èèyàn náà tí ó dáhùn tó ṣe é pé yóò sì dáhùn wa ni nítorí pé ìsìláàmù yẹn kan ò tí ì sí fún un ó dùn máa sọ pé bàbá mi mùsùlùmí ni ìyá mi mùsùlùmí ni àbí mi bí ìsìláàmù ni ṣùgbọ́n ńgbà tí wọ́n bá kọ dàálẹ̀ tán kọ́ sórí àtẹ ó ṣeé ṣe kọjá pé ìsìláàmù yóò sí lọ́dọ̀ rẹ̀ ìdí nìyí táwọn fi ń bùkátà láti jẹ́ pé Akọkọ máa dání mùsùlùmí tá a bá sọ̀rọ̀ lórí pé kọ́ ma mùsùlùmí mi náà lọ́mọ ẹ̀yà rẹ̀ nítorí ká má sí mú kọ́ má tó ṣe pé kìí ṣe mùsùlùmí nìwọ́ lọ́ mú lọ́mọ ẹ̀yà rẹ̀ látàrí mùsùlùmí nǹkan mẹ́ta ń a òun náà ni kéèyàn jẹ́ mustasliman lillahi azza wa jalla bit-tawhid kéèyàn jẹ́ ni tó sọpá sọsẹ̀ sílẹ̀ fún Allah pẹ̀lú kéèyàn ṣe lọ́kàn nínú ìjọsìn èyí tó túmọ̀ sí pé tá a bá rẹ́ nìkan tí ń pera rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n tó ṣe kó tún ní nǹkan míì tí ń pè yàtọ̀ sí Allah ó ní nǹkan míì tí ń wárí fún yàtọ̀ sí Allah ó ní nǹkan míì tí ń bẹ̀rù yàtọ̀ sí Allah ó ní nǹkan kan tó fi àfojúsùn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí Allah ó ní nǹkan kan tí fi ń búra yàtọ̀ sí Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ falaysa musliman eléyìí ẹsẹ̀ mùsùlùmí o torí ẹ̀jẹ̀ ni kò bá sọ pé mo ń ṣe Islam ọ̀hún ẹni sẹ́fẹ̀ẹ́ mi mọ́sálásí ọ̀hún ẹni tí Ramadan bá dé èmi náà ń kẹ́nu rọ́ṣẹ́ fọlọ́ ẹ̀ gbọ́ pé mo ti lọ sí hajj ni walakinnahu bí ẹ bọ́ bí ó ń sà gbogbo ẹ̀tún wà nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá sọ pé ẹ̀sìn kan ò pé káwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn kan ò pé káwọn ọmọ Islam kọ Islam kọ ẹbọ Islam kọrò Islam kọ gbogbo nǹkan tó bá ti tako ti Allah Rabbul ìdí ni létí ẹlòmíì tí ò lágbọ̀ọ́yé ẹ̀sìn Islam ní ìgbà tí wọ́n bá sọ fún ẹ pé kí ló dé ìwọ ló lọ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó tún wá fi ìmánì rẹ sára àsukọ́ ó fi ìmánì rẹ sára àsọ̀rọ̀ ó fi ìmánì rẹ sára àrìmálẹ̀ ó fi ìmánì rẹ sára àdìmáàmúfibánú ó fi ìmánì rẹ sára àwékàyìnká tó sùn Islam rẹ dà òní islam kankan ọ̀n tanra rẹ̀ dànù nítorí pé ẹni tó bá fọlọ́ ẹ̀ mọ́tí ma islam èmi ti fi gbogbo ségesège gbogbo pálapàla gbogbo rádaràda gbogbo ránran mo ti fi sílẹ̀ mo dojú kọ allahu rabbul alamin qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu àti sọlá ti tèmi àti ẹran tí mo ń pa àti fi ṣe jọ́sìn fọlọ́ àti pé gbogbo sẹ́mi mi àti ikú mi gbogbo ẹ̀ ti Allah Rabbul Alamin ìyẹn ni pé gbogbo ń tẹ̀mí ṣe mo fi jọ́sìn fún Allah ti Allah onìkan ni kò lórúkún o abẹ́yìn máa ta ni ta ni orogún ọlọ́ ta lẹ́gbẹ̀ẹ́ rárẹ̀ ó lè jẹ́ pé kò sí nàìjíríà sá ó lè jẹ́ pé burkina faso ló mú létí ẹ fi hàn wá sọlọ lẹgbẹra sọlá amúgbálẹ́gbẹ̀ sọlọlùrani lọ́wọ́ a'udhu billahi minash shaitani rrajim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad tẹ́lẹ̀ ìbáyé wa jama ẹsẹ pé ẹni tí a bá ti pè mùsùlùmí gbogbo ntọ́jọ́ má pé mò ń tún pé nǹkan mi tó yàtọ̀ sí Allah kò gbọ́dọ̀ sínú ọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ ni abó la ti fẹ́ sílé ayé ẹgbẹ́ para ni kàmẹ́ ti ra àwọn gbọ́ngbà téèyàn sẹ́rù òbí olóòdì ra oní gudugudu ló ń wà òun ò fìgbà kan tó alẹ̀ ọlọ́mọdé ńgbà tí èsì táyà mọ́tò ẹ̀wọ̀n kí táyà mọ́tò bá ti túra ẹ̀ ọlọ́mọ mùsùlùmí àwọn òní nǹkan kan míì tá a fojú sùn ju Allahu Rabbul Alamin lọ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan làwọn ọmọ àti ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ alhamdulilayi báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a wà ńlẹ̀ ètò bí ó ti ṣe dáa ètò bá a ti ṣe máa rí iná tá a máa rí lò tí gbèsè ayé ó dùn báyà la bá délẹ̀ inṣàlá nítorí kálukú bá délẹ̀ yìí ọlọ́run àbó jẹ kọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ tó wá bá wá tẹ̀ tán ọlọ́run jọ lálùbáríkà ẹ̀rí pé di kárakáta wa oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó ń bẹ nínú wa ń tọ́ pé ọlọ́run ọba nìkan ológbára lé ó nìkan ló máa ń pè ọ̀dọ̀ rẹ̀ nìkan ló fi àfojúsùn rẹ̀ sí tó bá dà ọ̀pọ̀lọ́ ló mú wa tó kùtà bá wà ọlọ́run ọba ló mú wa tó àwọn eléyìí a rí i pé wọ́n sì dúró ṣẹṣẹ nídìí islam wa wọn ò fẹ́ ṣe tí ọba islam wọn jẹ ẹlòmíì wà nínú àwọn èèyàn tó ṣe pé ń wá bí tọrọ bó ti ṣe di náì bí náì bó ti ṣe dẹgbẹ̀rún àpò àmọ́ tó ti kó wọn wá lọ́dọ̀ Allah ẹlòmíì lè gbéra láti bí ikọ̀ gbalé lọ kó ló ń fẹ́ lọ túnra mú nítorí pọ́jà tí ó ta yìí ó lè jẹ́ péjọ lọ́wọ́ nú tọ́ba wa délé àwọn wa dìdì kudì fún gbogbo oríṣiríṣi nǹkan ni wọ́n mú de wọ́n ní kó forí balẹ̀ fún sàyè wọ́n ní kó pé ó kó àwọn arúnmalẹ̀ àwọn aláàlá lẹ̀ wọn ó pè wọn àwọn àwọn ohun tí máa bẹ nù atẹ́kùn wọn ó gbè lẹ́yìn rẹ̀ yóò dolówó náà tó bá padà dé orí eléyìí lọ́pọ̀lọpọ̀ wà lọ́ba wa dé ẹ̀rì kò lè máa wọ́n nǹkan síwájú ṣọ́ọ̀pù tiẹ̀ kọ́ wọ́n oríṣi mi síwájú ṣọ́ọ̀pù tiyín lórúkọ pé èyí tó ń wọ́n síwájú ṣọ́ọ̀pù tòun amọ́jàtà èyí tó ń wọ́n síwájú ṣọ́ọ̀pù tiyín akókùtà bá nínú tí gbogbo èèyàn bá ti ń bọ̀ wá ní ọjà yìí gbogbo àwọn táǹtọ́ ń tarọ ọjà kan náà àwọn èèyàn ò ní rí wọn òun ni wọ́n sáré àbá ògùn ọba ṣiṣẹ́ látòdì jẹ èèyàn ọba máa ta wetiweti òkùtọ̀ ọba bámúbámú ọba àdìgbò tí èsì fáwọn èèyàn yìí ojúkójú wọn ti fi wo oògùn yìí ojúkójú ti wo oògùn náà látijọ́ tó ti sọ oògùn nítorí pé àlòdì jẹ lóògùn máa ṣiṣẹ́. وأنه كان رجال من الإنس يعودون برجال من الجن فزادوهم رهقا أقوى كان نينو أويا وأما سادي أقوى كان نينو أوالي جنو كاكا في مالك بالك كنت موردو في لولي أورونرو àlékún sẹ̀rùbáni ìdúnkùkùlà jàmánì ni làwọn àlejànú máa ń ṣe fún wa. ó dàbí tọ́jà ẹni tó rinú bẹ́ẹ̀ tó ló ń fẹ́ lọ pẹ́ran bó ti ti wá dé nùgbẹ́ yẹn ọ wá mẹ́yẹ àdàbà fìtúbà lọ́dọ̀ olórí igbó lọ́dọ̀ olúgbó ìgbà tí wọ́n á ẹyẹ àdàbà tó lọ́n fi ń túbà fún olúgbó ni wọ́n sọ ọ́ jáde lẹ́nu wípé kí wọ́n kó wọ́n wá oko fi ẹyẹ yìí fi kọ́ má jẹ́ kó wọn rárìn rà nínú gbóyè kọ́ jẹ́ kó wọn mórí padà sínú ilé àfa bí títí sọ lọ́yìn àwọn àlejànú tí ń sáàdì wọn ti ń wá pé kí wọ́n dáàbò bò wọn àwọn kan gorí igi máńgò omi gorí igi àgbọn wọn á já wọn já àgbọn wọn bẹ̀rẹ̀ sí ní lẹ́ẹ̀ma lórí àtàrí rẹ̀ ó dòkúta àdìgbò lò so ẹni tó yẹ kó kó fi ní lọ́kàn balẹ̀. òun náà ni ó tún máa dún kòkò má ní. ẹ̀yẹ́ máa wo àwọn bàbá ọdẹ wọn yẹn tó ti júbà ṣebí gbogbo ọdẹ ẹ̀yin náà máa gbogbo wọn lọ́mọ lẹ́yìn ògún àbí ẹ̀kọ́ gbogbo ọdẹ ẹ̀ gbọ́ pé ti gbá ó kó máa kọ́ wọn náà. ẹ̀rì tí wọ́n máa ń pé kí lójú rírí bàbá ọ̀pọ̀ níjọ́ kan ló ń rí ìwé kan olójú kan àwọn náà ni ó tún máa lé ká ó ń pa ọ̀rọ̀ nígbà àgbọ̀n nígbà dìde ní bá lé òun bọ̀ sòtẹ́ àmọ́ kó ti júbà fáwọn awin àwọn awin náà ni wọ́n máa yíra wọn padà sí àgbàrí wọ́n yíra wọn padà sí nǹkan míì wọ́n máa lé ká ẹnikẹ́ni sáàdì ọlọ́nkẹ́rù ọba àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá sáàdì nǹkan kò ní rí fọkànbalẹ̀ ńbẹ ẹ̀rù ni ọ̀ kí ló gbé wa lọ sílé babaláwo nígbà tá a la gbọ́ lọ́ngbọ́n nítorí túmọ̀ sínú pé àsọlọ̀ lọ́kàn à ní islam ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé láàárọ̀ yìí kó tó di kó lè jáde lé ó ti fẹnu bá ọkọ̀ kó tó jáde lé ẹ dákun sí islam náà lélẹ̀ èyí ó dàbí azkaru sabah tánàbì ní ká máa wú síbẹ̀ yìí náà mọ̀ pé ànàbì sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri tẹ bá wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ máa bẹ lábẹ́ ẹ̀sọ́ náà tẹ bá wí nígbà tí ilẹ̀ mọ́ tẹ bá tún wí nígbà tó òrùn wọ̀ ẹ máa bẹ lábẹ́ ẹ̀sọ́ náà tí lóòótọ́ fi máa padà táwa ń wílé bisimilahi lẹ́dí láyọ̀ bọ́ọ̀lù màásìmìhì ṣẹ́yìn fìl ọ̀rùdì wọlé fi sẹ́mẹ́ wọ̀hú sẹ́mi ọ̀làlí àná tún ká wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ náà láàrọ̀ ẹ̀ẹ̀mẹ́ta náà lẹ́yìn ìgbà tó ń bá wọ̀ sílẹ̀ yìí là ń wí àbọ̀fọ̀ ikú màmá òun ti fóun lọ́kọ̀ọ̀kan àti máa mú fi bánú ni tá ń lọ fòfò ìwà mùsùlùmí ìsìláàmù náà dà ẹ rí i pé akọ́nàmọ́kùnmọ́ àwọn babaláwo yẹn wọ́n ń ta àwọn èèyàn jẹ àwọn èèyàn náà ń tẹ láńtà ní ìsìn tí babaláwo bá wọlé yìí ní ìsìn tọ́nikẹ́ wa wọ́n ti kóògùn wa àwọn oògùn gbóná àwọn ti tún pépè wa láwọn èpè tó ṣe é pé ó lè mú kígi ó gbiná igi tútù ẹ̀rí pé kọ̀ọ̀kan ni wọ́n á ba yín báyìí náà yọ lọ sílé rédíò ni wọ́n máa sọ pé bàbá alákòókò ọ̀ràn kan ó ti wọ wàgàdógù bàbá ẹlẹ́ni àdánwò ó ti dé àtẹ́lẹwọ́ ló ń wò omi ló ń lò ó ti dé rédíò lẹ́gbọ̀n ni ó lè yín wá dọ̀rẹ́ ah, wọ́n ní bàbá kan ti di gbogbo ìṣòro wa wọ́n ní yóò di pẹ̀tẹ́lẹ̀ o wọ́n ní gbogbo ìdààmú wa wọ́n ní yóò di àfihàn yín o tí sábàrú máa fi sọ́ sẹ́yìn akérèmọ́kọ́mọ́ wa. wọ́n máa wú gbogbo ẹ̀ rẹ́díò ni ó gbẹ̀yìn wa sẹ́yìn bá wa lọ bá wọ́n wá sọ pé fún yín lóògùn tí wọ́n máa kó àwọn alábàárà wa tó ṣe ṣe bẹ́ẹ̀ òun ò ṣe fúnra rẹ̀ kọ́ fẹ̀yìn wa dẹ́gbẹ́ ilé rẹ́díò lọ́fẹ̀yìn wa bá ẹni tí ń ta àwọn èèyàn jẹ ẹni tí wọ́n ń tàn jẹ ní torí tó bá jẹ́ mùsùlùmí lódodo kí ló dé tó fi jẹ́ pé gbẹ́rẹ́ kún gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ ó ní sọ̀nì àti sọ ìsọ̀yàn òwúlò bíkọ́sì wá gé ń ṣiṣẹ́ kọ̀ yẹ kó kú àwọn tí ń sin gbẹ́rẹ́ kún tó bí wọ̀ ibi wọn kú àbẹ́ẹ̀kọ́ ni tò tó bá sì jẹ́ pé ìsọ̀nì kọ̀ yẹ kéèyàn sáré àárẹ̀ bá wò babaláwo kan sáré orí wọn gbó lọ hospital hospital báwo tí ó yẹ kó wọn mọ tí ó pè tí ó mọ àárẹ̀ ń gbogbo eléyìí ó fi hàn àpò tá a bá jẹ́ mùsùlùmí lódodo gbogbo àwọn tó tako islam a gbọ́dọ̀ dènà sí islam nǹkan alákọ̀ọ́kọ́ rẹ̀ ká ni tó sọ pásọsẹ̀ sílẹ̀ fọlọ́ nípa ṣíṣe lọ́kàn nínú ìjọsìn ara ìjọsìn náà ni gbogbo tí mo mú alápèjúwe báwo ni mo ti fẹ́ sọ pé mo ń jọ́sìn fọlọ́ tọrọ wa ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú rẹ tí mo ń kí kọ́kọ́rọ́ bọnu kí ló dé kọ́kọ́rọ́ dàbí búrẹ́dì onígbò mo a mùsùlùmí èbúra bá tó bá yẹ kó o bá gbọ́ lọ́wọ́ bá gbọ mùsùlùmí èbúra bá ọ̀rọ̀ tèmi àti ẹ̀pọ̀ ọ̀yọ́ bàtà lẹ́sẹ̀ òǹgé jẹ gé gé ah, gbèsè ìsìnkpọ̀ pọ̀ ọ̀rọ̀ pàápàá ọ̀fẹ́ fi hàn mí kó dodo lọ sọ ọ̀wọ́n fẹsẹ̀ halẹ̀ bí gbàtàjì ẹ̀ fẹsẹ̀ talẹ̀ torí ilẹ̀ tí wọ́n sùn ọ̀ tó bẹ̀ tó bá kú òní sínú ẹlòmíì tọrọ bá dapọ̀ pẹ̀lú èèyàn tí bá ń ṣiṣẹ́ ọ̀málé ọbẹ̀ tí wọ́n fi ń rẹ́lẹ̀ ń yọ̀ wá lọ mu yóò ní ẹ̀sọ̀ ọbẹ̀ sómi ẹ̀yin náà ẹ̀sọ̀ ọbẹ̀ tí ń sómi tí ọba jẹ́ kápẹ́ńtà wọ́n náà sọ àmà rẹ̀ sómi nígbà tí ọbẹ̀ bá wá tòrò tí àmà náà tòrò sínú omi wọ́n á káwọn gbé mu torí sí ògùn làwọn ṣe ẹ máa wo nǹkan bẹ̀ mùsùlùmí bá iṣẹ́ ògùn báwo iṣẹ́ kápẹ́ńtà ni wọ́n ṣe ògùn báwo eléyìí tẹ ọmọlé ni wọ́n ti ogún báwò wọ́n máa wá gbé omi rin wọ́n máa gbé mu ló kọ pé kó lè bá a mọ̀ pé àwọn múlẹ̀ àti pé tó ń sọ òdodo ní nígbà tí tì ń bẹ́ńlẹ̀ téèyàn ò má tó a jẹ́ pé ìmúkùmù lèèyàn máa mú akaramakumula Islam náà wà dà Islam dà ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ fẹ́ òun náà ti gbà pọ̀ wọ́n fẹ́ wọn náà gbà pọ̀ fẹ́ wọn á ní torí kọ́ má bàa dà ọ́ ẹ̀ múlẹ̀ mùsùlùmí fa wọn á mú abẹ́fẹ́lẹ́ ó búra rẹ̀ lábẹ́fẹ́lẹ́ ìka ó tún bu obìnrin náà lábẹ́fẹ́lẹ́ wọn ní kóbìnrin ó mú ibi tẹ́jẹ̀ ti ń jáde lọ́wọ́ tiẹ̀ wá ọwọ́ abẹ́rẹ́ sí fa ẹ̀jẹ̀ rẹ̀ mu kóbìnrin náà fa ẹ̀jẹ̀ tọwọ́ tó náà mu kóun lè máa mọ̀ pé kò ní í dà wọn ṣé mùsùlùmí máa mú ẹ̀jẹ̀ ẹ̀ ẹ̀ innama harrama alaykumul maytata wad dama wa lahmal khinzir ntọ́lọ̀ ń sílé wọ̀ fún yín nínú rẹ̀ ní okùn bẹ́tẹ̀ ẹran ẹ̀jẹ̀ mùsùlùmí ìjẹ̀jẹ̀ mùsùlùmí mú ẹ̀jẹ̀ torí rẹ̀ tẹ́mi bá jẹ́ pé tọ̀wọ̀hídì mi bá dúró déédéé ẹni màá jẹ́ mùsùlùmí o ẹni màá jẹ́ mùsùlùmí so ó túmọ̀ sí pé kò ní tọ̀wọ̀hídì gbàgbé ẹ̀ ẹ̀ ṣe mùsùlùmí ìdí nu jẹ́ sáà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbà tọ́lọ́ wọn bá rán ẹsẹ̀ sí gbogbo àgbáńlá yìí ọdún mẹ́tàlá gbáko ló ṣe Mẹ́kà tí fi ń pe àwọn èèyàn lọ sí di ẹ̀sìn Ọlọ́run ọba lónìkan. àwa náà ní àwùjọ tá a wà yìí nínú tó di ọ̀ràn yẹn lórí wa nù pàápàá jùlọ àwọn tó bá máa kí o. ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé tòhídì fáwọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ bó ti ṣe di ọ̀ràn yẹn kì í túláàsì lórí gbogbo wa ká wà lórí tawhid kò sí tawhid ẹ gbàgbé islam kò sí islam torí ẹ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ń ṣàlàyé fún wa ní tá a mà á mà mà ibi tá à ń ti ṣàṣìṣe á mà filẹ̀ nítorí kó lè bàjẹ́ pé ńjọ́ tàbá kú á kú nípò ẹni tí ó bá yọnu ọlọ́run ọba pàdé ọlọ́run ọba kó sì wá lọ́kàn nínú ẹni tí ó bá yọnu rẹ̀ pàdé ẹlẹ́ẹ̀kejì nínú tọ́sọ̀yàn di mùsùlùmí òun náà ni alìkìyà alìmọ̀nkọ́dù lillahi bit-ta'a ẹni tó sọ pásọ sẹsẹ fún Allah pẹ̀lú pé ń tẹ̀lé àṣẹ rẹ̀ tọ́lọ̀ ń bá pààyàn láti àbánabi sallallahu alaihi wa sallam lọ́ pààyàn láti àìfetí pàlàbà rẹ̀ àìfetí pàlàbà rẹ̀ ẹ̀yẹ́ wo àwọn ìjọba ilé ayé tó ṣe gbé agbára wọn ó lòdì wọn ẹ má fi lè ṣòfin fún wa wípé nǹkan báyìí àwọn fẹ́ kẹ́ máa ṣe nǹkan báyìí àwọn fẹ́ kẹ́ ṣe ìjọba sọ pé kó nílò gbélé yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́rin ìrọ̀lẹ́ yóò sì máa parí sí aago àárọ̀ ẹ̀rí kó ní kálukú nínú wa iná ni ó kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ gbogbo ń tó wù kẹ́ máa ṣe afẹ́ tẹ̀mí ní kẹ́ẹ̀dẹ̀ ti délé láti aago mẹ́ta àti ẹ̀mí ti ní pẹ́ gbọ́dọ̀ jáde ní aago mẹ́jọ àárọ̀ aago mẹ́rin wọn ní kẹ́ wọlé o méje wọn ti ní kẹ́ máa jáde ẹ̀rí pé yín ó ti sọ fún ọmọ kó ti wọlé kó tó dásìkò náà ẹ̀ sì ní tí ọmọ yín lẹ̀kọ́ jáde àfi lẹ́yìn àsìkò tí wọ́n gbà pé káwọn èèyàn máa jáde kí ló dé torí kí wọ́n mọ̀ bá fi yín àbọ̀mọ yín jòfò òfin wo wá máa fi yàn jẹ òpin rẹ̀ kí wọ́n pààyàn òpin rẹ̀ kí wọ́n pààyàn nínú àwọn àbúrò rẹ̀ oníkún tìyàn mẹ́lẹ́ àbí kí wọ́n lẹ́yìn lẹ́gba àbí kí wọ́n ní kéèyàn sanwó fáìnì tó bá jẹ́ pé àwọn ọbẹ̀ ẹlẹ́dàá ló ṣòfin kọ́ ṣé pípa lọ́lọ́run kan pa ọ́ ẹ̀wọ̀n kan lọ́lọ́run kan sọ ọ́ sí fáìnì ìdálọ́fẹ́ san fún táǹfọ́n olówó náà ẹ rí i pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá bá ronú sí i kí ló lóun ó fi fìyà jẹ àwọn tí ọba gbọ́rọ̀ iná jahannam iná leo kọlọ mọ sí wa lọ máa ná iná kò síbi tó ti jóyàn tí ò jóyàn tó bá yẹ pé omi lọ́lọ́run sọ pé wọ́n máa fi fìyà jẹyàn omi ò ṣàdédé já síyà ẹ̀yà àfi tómi bá gbóná kọjá bó ti ṣe yẹ àbí kó tutù tayọ bá ti ṣe lérò ló lè já síyà tó ń bá gbóná jù yóò bóyàn ládàá ni tó bá tutù jù aróòdì kanko ni tó àbí kó sì jẹ́ pé omi yẹn pọ̀ débi kó mú yàn torítorí èèyàn rí mú mímá èèyàn pariwo ìgbà náà ni ó tó jẹ́ yà níbo ni iná ti wá mú ẹ̀tí ọ̀jẹ́ yà iná kàn máa látẹlẹsẹ ni kò dé kó sẹ̀ sani tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè máa rẹ́rìn ọlọ́run máa jẹ́ kódà tó bá dán wò wọn pé ìyá lọ jẹ ọfẹ kele yín rẹ yọ ọta kìí ti pín rẹ wọn bí anabi sallallahu alaihi wa sallam léèrè pé ẹ̀gbọ́n bàbá rẹ Abu ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ọ lórí islam ọtàn ká kò sì gba islam sẹẹrà nfààní kan ṣe tó bá dijọ gbẹndà òkè yá anabi ni ó ń bẹ́lọ̀ fún anabi èsì pẹ̀ fún káfíìn. ọlọ́ni wọlé ọlọ́rùbọ ọlẹ́ àìbáyé kẹlẹ́kọ́f òun kì í yọnu sí kí ọ̀kan nínú àwọn irú òun ṣe kẹfẹ́rí sùn torí ẹ̀ wọ́n kì í sì pẹ̀ fún káfíìn ṣùgbọ́n bí àyọkúrò àbútọ́ lẹ̀ ẹ fún àwọn àṣìpẹ̀ fún náà kí ni ó wọ́n ní tí rí ni pé iná òjò inú nánà ni ọmọ o àmọ́ ọpọlọ ọmọ ẹ dákun bó ni náà ti jóyàn tí ò yàn jù torí ẹ tọ́lọ̀ ń bá sòfin àyè fetí pàlàbà rẹ̀ ẹlòmíì ọmọ fà àwọn èèyàn sí yẹ̀yẹ́ ọkùnrin máa ó tún gba kínní kan mẹ́sì gba wèrè mẹ́sì tó gbọ́ nǹkan ni ọmọ ẹ̀kọ́ ń ṣe àdàrà àmọ́kà ni kò burú ara wa gàdú tẹ́bàbí sẹ́ńtà tara àmọ́kà fẹ́ wọ̀ ni wọ́n náà fẹ́ wọ̀ abẹ́kọ̀ ni iná tara mẹ́dínà fẹ́ wọ̀ tẹ́bí ni wọ́n náà fẹ́ wọ̀ gbogbo wa mùsùlùmí. gbogbo alọ lọ́wọ́ bá ń bá wí ẹlòmíì tó bá ti sọ̀rọ̀ ta alụsụ pé ẹ eh, àwọn alùsùn náà nu alùkí wa nù alùkí nù ọ yẹ kó kọmí nù ṣe pè alùsùn náà ṣe pè alùkí ló tún sẹlómi lè pera rẹ ló kọmí tiẹ̀ náà kó sí nítorí ìdí ilé wa ti lè pàṣẹ kan agbọ́dọ̀ tẹ̀ àbí má kí wọn náà ẹni tí ń ṣe. ètò bá ní ká ẹ pàdé ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó pàdé wọ́n ní kí ìyá ńlá wa Aisha radiyallahu anha kó fún wa níròyìn nípa tálà nabi Muhammad sallallahu alayhi wa sallam bóun ni wàá rẹ̀ ṣe rí Aisha ní kana khuluquhul Qur'an ìwà rẹ̀ la Qur'an gbogbo ńtọ́lọ̀ ní ká ṣe òun lẹ́rìí pé kọ́ ṣe gbogbo ńtọ́lọ̀ ní ká pàtì òun kọ́kọ́kọ́ pàtì eléyìí là nàbẹ̀ wa sallallahu alayhi wa sallam ẹlòmíràn ka àwọn méjèèjì sókè àtẹsẹ̀ méjèèjì ó sì takòtà nàbì ní gbogbo ọ̀nà tẹ́lẹ̀ wọn atúmọ̀ sí pọ́ńtẹ́lì àkàlẹ́ wọn tẹ́ra wá jẹ́ àlè tán lọ́n jẹ́ àmọ́ tẹ̀ láti ọlọ́run eléyìí ní nǹkan kejì lọ́sọ̀ wá di mùsùlùmí ẹni tí bá ti máa wá fetí pàlàbà àti ọlọ́run tí máa fetí pàlàbà àti ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ kọ́ gbàgbé ẹ̀ rẹ̀ jẹ́ ni kìí ṣe mùsùlùmí ẹlẹ́kẹta òun náà ni ẹni tí ó jẹ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ ẹni tó ṣe pé kọ́ni tẹ̀bọ́rọ̀ à mina ṣírkì wà áhìlì ẹni tó ti máa pamọ́ sẹ́ kúrò nínú gbogbo ṣẹbọ sọ́lọ̀ àti gbogbo ṣẹbọ. torí kọ́ lọ́n sọ pé qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'budu lakum dinukum waliya din ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà kẹ̀kẹ́ àti ọ̀nà mọ́tò tó ní kẹ̀kẹ́ bá ń ṣàgbèrè tó bá gbọ̀nà mọ́tò wọ́n sọ pé eré ikú ẹni ń sàwọn àti ẹ̀dúpẹ́ fọlọ́ nílùú yín bí wọ́n sọ̀nà kẹ̀kẹ́ lọ́tọ̀ àbẹ́rẹ́ rí sẹ́mẹ́ ọ̀nà kẹ̀kẹ́ lọ lọ́tọ̀ ni àti machine so ó túmọ̀ sí pé ó ní kẹ̀kẹ́ tí máa ń tẹ̀lé fèlé wájú mọ́tò a'udhu billahi minash shaitani rajim tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ pé mùsùlùmí nìyẹn mùsùlùmí lẹni tó ṣe ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn kìí da lórúkọ mọ́sápà mùsùlùmí lẹni tí bá máa tẹ̀ láti ọlọ́ gbogbo ṣe yóò rí pòun ṣe gbogbo pàtì yóò rí pòun pàtì ẹlẹ́kẹta mùsùlùmí olẹni tó má pamọ́sẹ̀ kúrò nínú ìṣẹ́bọsọ́lọ̀ àti gbogbo ọ̀ṣẹbọ kò bá wọn ní nǹkan papọ̀ yàtọ̀ sáwọn tí ó pe mùsùlùmí làwọn tó ti jẹ́ pé babaláwo síbẹ̀ yìí náà ti mọ̀ pé lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí yàtọ̀ sẹ́ni tó pera ẹ mùsùlùmí tó ti fẹ́ kó náà láàrin lábẹ́ ẹ̀kú eégún wọ́n sọ pé kàbírù kàbírù ló ru eégún kàbírù báwo yàtọ̀ sẹ́ni tó pera ẹ mùsùlùmí tó ẹ̀kọ́ àwọn náà ló ti jáde tó ti máa gbóró òfò kárugẹ. àní ìlú kan wọ́n sì wájú wọ́n ní wọ́n sì máa gbẹ́ bọ́ sórí ìta pọ̀jù àwọn aráàlú wa ní àwọn fẹ́ mọ̀pin wa bàtórí mùsùlùmí lọ́pọ̀ jù nù sáwọn mùsùlùmí ni máa gbẹ́ bọlọ sórí ta ni àbáwọn ta ni wọ́n wá yan àwọn gidi gan kú ní fìdíláńtì bí wọ́n fara sẹ́kọ̀ọ́ sí gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ lòlù lòlù lójoojúmọ́ kí wọ́n máa wò ta ni máa gbẹ́ bọ wá wọ́n fẹ́ẹ́ síjọ́ tí wọ́n gbẹ́ bọlọ sáwọn oríta àfa wọ́n á ní káwọn gbé kúrú fa ìdá mẹ́sàn-án nu mẹ́wàá gbogbo mú ó kọ́ mùsùlùmí wọ́n jẹ́

kó gbé lọ sórí ta ẹran tó ti pọ́dún léyà díẹ̀ lómi ò rí jẹ odidi odidi orúkọ lẹ lómi ọ̀pá tí ó tún gbé yẹn rí tí ó gbé lọ sórí ta tá ló ń gbé lọ fún wọn ní èṣù láàlú onílé oríta èṣù báwo torí ẹ ẹ má túmọ̀ àṣetán nípa èṣù ni o àṣetán ọ̀tọ̀ èṣù ọ̀tọ̀ torí àwọn Yorùbá ọ̀rẹ́ wọn lè sùn abẹ́yìn mọ̀bẹ́ ẹni tá a gún yẹn tá a tún kpodi orúkọ fún sọ̀rọ̀ ẹni àbọ̀tẹ̀ ẹ̀ dáhùn náà ọ̀rẹ́ gidi nìyẹn láti jù lásán bá wá ní ìsìn bá bá ti pàdé ẹkùn kò tó odidi orúkọ wọ́n tún á gbé lọ sórí ìta wọ́n tún máa ní èṣù orúkọ rẹ̀ rí o ìyẹn rẹ̀ rí o ẹni pé yorùbá nílùú mi wọ́n tún nílé sùn wọ́n nílé wọn ilé bàbá wọn tí wọ́n sọ lórúkọ èsì ilé sùn ìgbà tó dún ńlá lọ́pọ̀lọpọ̀ di pé wọ́n ń gbọ́ ìsìláàmù yìí làwọn ọmọ yarí máa bàbá ń lọ ilé sùn báwo abájọ tí lè dàrú òun ọmọ pé fámìlì wọn lè sùn náà fi sọ ń lé sùn yorùbá máa gbókùtà kalẹ̀ rìgìdì báyìí dúdú tí kálukọ́ máa forí kalẹ̀ fún wọn pèlè sùn wọn máa kàn pọ̀ sí mùsùlùmí ìṣẹbọ sọlọ ọ̀rẹ́ wọn lè sùn àṣetán ọlọta tiwa èso ń gan ọ̀tá tiwa ni nítorí pé wọ́n ń bọ́ wọ́n sìn yàtọ̀ sí Allah a'udhu billahi minash shaitani rrajim torí ẹ má tún máa àṣetán ní sẹ́sùn ẹ má pa àṣetán ní àṣetán èso kún àwọn òtí ẹ̀ má rí àtìfẹ́ rí ẹni tí sẹ́sìn kọ́ mọ̀ pọ́sẹ̀ torí ẹ akramakumullah mùsùlùmí kì í bá wọn ṣe gbogbo tó bá ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ yìí darapọ̀ wọn bẹ̀ ẹni tí ó bínú kó bínú ẹni tí inú rẹ̀ ó dùn kó dùn kọ̀ọ̀kan torí ọlọ́run lọ́ọ́ bá dòwò pọ̀ ọ̀fẹ́ wà lìjẹ̀nà ọ̀fẹ́ wọná eléyìí jẹ́ ti ṣe jẹ́ mbẹ́ o tó a bá ti wá rí i pé n ta pè ní ìsìláàmù yìí ń bẹ lọ́dọ̀ ọmọ ìyá mi bẹ́ẹ̀ náà ti ń ṣe lò náà sí ojú ọ̀nà tí mò ń tọ̀ náà ń tọ̀ á ah, àjẹ pé ọmọ ìyá mi yẹ ọmọ ìyá mi nìyẹn islam tó wá jẹ́ báwọn òun là ń pé ó ní orígun mélòó orígun márùn alákọ̀ọ́kọ́ òun náà ní tawhid ẹlẹ́ẹ̀kejì as-salah ẹlẹ́ẹ̀kẹta as ẹlẹ́ẹ̀kẹrin az ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tá ń jọ ń ṣe léyìí àwọn níta ni ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam kí ló dé tá a fi pera ọlọ́mọ ẹ̀yà ọlọ́run ló pè wá bẹ́ẹ̀ ọlọ́run ló pè wá bẹ́ẹ̀ oríkì ńlá tọ́lọ̀ wọn bá fún wa nù orúkọ tó ṣe pàtàkì ju gbogbo orúkọ lọ tọ́lọ̀ ń tẹ̀ mọ́ wa lórí nù ọlọ́run ẹlẹ́dàá wa ni innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum àwọn amúmìnì síra wọn jẹ́ nǹkan kan ju pé ọmọ ìyá ni wọn lọ ọmọ ìyá ni wa o àìsọ rẹ lásán ṣùgbọ́n ọmọ ìyá ni wa. àwọn olùmọ̀wá tí wọ́n mọ̀ nípa tafsir wọ́n ní kí ni túmọ̀ innamal mu'minuna ikhwa ikhwa lédè lárúbáwá gbólóhùn pípọ̀ akhi wọ́n sì tún máa ń sọ di púpọ̀ pẹ̀lú kí wọ́n pè ní àwọn olùmọ̀wá sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ikhwa àti ikhwan wọ́n ní ikhwa òun náà ni orúkọ tá a máa lò fún gbogbo ẹni tí ìmánì sọ wọn dọmọ ẹ̀yà ṣùgbọ́n ikhwan bàbá kan náà màmá kan náà ló bí wọn bàbá kan náà lásán ló bí wọn ìyá kan náà lásán ló bí wọn ní èdè lábàtọ̀ wẹ́ òní wọ́n máa ń lo ikhwan fún ṣùgbọ́n àwọn èèyàn ti gbójú fáì náà ni ọlọ́wọ́n bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bíi pé ìjọ́mọ̀ ẹ̀yà tí ẹ̀sìn ó lágbára ju gbogbo ọmọ ẹ̀yà lọ innamal mu'minuna ikhwa ọlọ́run ní àwọn mùmínì ọ̀jẹ̀ nǹkan kan síra wọn bí ìbá sọmọ ẹ̀yà fa aslihu bayna akhawaykum torí náà ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ẹ̀yà yìí àlè wà kí èdè òye ọmọ ṣẹlẹ̀ kọnùkọhọ yọ ṣẹlẹ̀ àìgbọ́ra ẹni yé lè wáyé àgbọ́dọ̀ dákunlá ká máa wòran ká máa wo ibi tí ó bàjẹ́ dé rárá mùsùlùmí gbọ́dọ̀ sí ni wọ́n gbọ́dọ̀ ṣàtúnṣe láàrin mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó bá jẹ́ pé àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ló bá ń bájà àwọn ọmọlẹ́yìn awo lẹ́ẹ̀bájọ gbọ́ra yín yé àwọn olóró àwọn olóòṣà àwọn ẹlẹ́bọni <laughs> kí ló kàn ọ́ kí ló fẹ́ dára rẹ láàmú àmọ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ àti kọ́nùkọ́ kan bá wà a ṣàtúnṣe ẹ̀yin tẹ́ bá mọ̀ pé mùsùlùmí kan wà tọrọ wọn ò yíra wọn pẹ̀lú mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàtúnṣe ẹ gbọ́dọ̀ dákẹ́ torí pé tí a bá ti dákẹ́ tínú wa ń dùn pé ń hmm, ọlọ́run tó jẹ́ ọlọ́run jọ pọ̀ sí ọlọ́run ní jẹ́jẹ́ àwọn tán ó túmọ̀ sí pé ìmánì wa kò tó déédéé mùnáfíkì àdínì torí ẹ lónìí kò gbọ́dọ̀ dọ́là gbogbo mùsùlùmí tá a mà nílẹ̀ wípé òun àti mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kọ́ tí wọ́n fẹ́ràn ara wọn tí wọ́n jọ ń lérí síra wọn bíi láńkọ́kọ́ tí wọ́n fẹ́ràn ara wọn ẹja gbìyànjú láti rí pa parí rẹ̀ lónìí kó tó dọ̀la. fa aslihu bayna akhawaykum ọlọ́ni ẹ̀ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín. bákan náà anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ti nínú hadith abdullah ibn umar radiyallahu anhu. eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde ó ní alimuslimu akhul muslim la yadlimu wala yuslimu ó ní mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni o mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni mùsùlùmí ò gbọ́dọ̀ ṣàbòsí fọ́mọ ẹ̀yà rẹ̀ o mùsùlùmí ò sì gbọ́dọ̀ gbé ọmọ ẹ̀yà rẹ̀ fọ́tà a gbọ́dọ̀ o. mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni ọ gbọ́dọ̀ ṣàbòsí sọmọ ẹ̀yà rẹ̀ ó sì gbọ́dọ̀ gbé ọmọ ẹ̀yà rẹ̀ kó gbé torí ẹ anabi sallallahu alaihi náà fi hàn wá pé ọmọ ẹ̀yà ni wá bẹ́ẹ̀ lànàbì sallallahu ṣe pàkíyèsí wa lọ sí di pé wá ẹ̀yà kò sí ń tọ́ yẹ wá bíi. kájẹni tí ó nífi ara wa kájẹni tí ó fẹ́ràn ara wa kájẹni tí ó mọ̀ fẹ́ dáadáa fọmọlá kejì wa anabi ni masalul mu'minina fi tawaadihim wa ta'atufihim wa tarahumihim kamasalil jasad idha ishtaka minhu 'udwun tadaa'a lahu sa'iru al-jasadi. bilḥumma wasahab hadithi متفق عليه. النبي anabi náà pèsè wa àwọn múmini ní ìgbà tí wọn bá nífẹ̀ẹ́ ara wọn ní ìfẹ́ tó dénú ìgbà tí wọn bá ti ń ṣàánú ara wọn láàánú tó lóòrìn ìgbà tí wọn bá ń ṣèké ara wọn ní ìṣèké ara ẹni tó jẹ́ tòdodo àpèjúwe wọn yóò dàbí tèèyàn kan ni. gbogbo múmi ni wọn wá dàbí èèyàn kan tọjá yìí pé tí oríkè kan bá ń dun èèyàn láti gbogbo oríkè yòókù ọtẹlẹ eyín ni ń ro wá ìkòkòrò òjì agbádùn ẹ rí i pé títa ríro yẹn kò ní ma lórí eyín ìrora yẹn ò ní ma lórí ẹnu nìkan ń sì lẹnu ọtẹlẹ orí ọtẹlẹ. gbogbo ara yòókù ọ̀tẹ̀ èyàn ọ̀rá pẹ̀jú ẹni tí ń sọ pé yín romi ìkókóró òde ń gbádùn tẹkàn rọra fọkàn la pé àfẹmílẹ̀ à ebi yín lọ sọ pé ń rọ àwọn asipapa ń rọ ni ẹ̀ríkì gbogbo ara yòókù tó bá pẹ́ náà bá nífẹ̀ẹ́ ara wa lódodo tí aburú bá sí ọ̀kan nínú àwọn mùsùlùmí gbogbo wa láàmú lára wa bí ìgbà gbogbo wa yìí ṣe pé àmọ́ pé kángun kángun kángun àpò arapa lọ kángun sáró ọrùn ẹ wà ní nǹkan ti ìṣẹ̀lẹ̀ olè ṣẹlẹ̀ lágboolé kankan mọ́kàn nìkan jọ nìkan lọ kí la fi ṣe gbogbo ọlọ́kàn torí pé ẹni tí nǹkan ṣe yẹn ń kọ́ mùsùlùmí ọmọ ìyá wa ni. tí dáadáa bá ti ṣẹlẹ̀ sí gbogbo aláàmọ̀ yìí nítorí pé ta ni nǹkan ṣe àwa gángan gángan ni nǹkan ṣe eléyìí ni wọ́n ń pè ní imani ni wọ́n ń pè ní islam àmọ́ kó jẹ́ pé aburú sí ọmọ ìyá wa gbogbo wa wá rẹ́ẹ̀nì gbogbo wa ń bẹ lọ́nkọ́lọ́n má bàa mú kú jẹ́ ó tún bímọ sí kọ́pẹ́ká kí wàhálà rẹ̀ ọmọ tàn á ọlọ́mọ sí wa lẹ́ni tí ọmọ fẹ́ aburú fún alákejì rẹ̀ ẹ sì rí pé tí nǹkan bá ń ṣèyàn ní ìsìn ẹni tẹ́yìn ń ro kì í ṣe nìkan ni ó ṣàìsàn gbogbo èèyàn yìí ni ó ṣàìsàn gbogbo èèyàn ní onírúurú bẹ́ẹ̀ ni tó bá gbèsè bá ń bẹ láàrin wa bẹ́ẹ̀ ni gbogbo wọn máa bẹ́ni tí nǹkan ṣe ṣàìsàn bẹ́ẹ̀ ni gbogbo wọn máa bẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ ọ̀lọ́ déédéé láàmà bá a wá bí ó ti ṣe lójútùú eléyìí ni wọ́n ń pè ní Islam Islam tiwa ó ti fi hàn wá pé mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni nígbà tá a ti jọ́ ọmọ ẹ̀yà ara wa a rí i pé Islam pa àwọn èèyàn oríṣiríṣi pọ̀ ó mú abubakar ní siddiq radiyallahu anhu ẹni pàtàkì ńlá nínú àwọn alárúbáwá umar al-faruq ẹni pàtàkì tí pàtàkì rẹ̀ lóòrìn ṣáájú kí islam gan tó dé ọ̀pápọ̀ pẹ̀lú bilal al-habashi ọmọ ilẹ̀ habasha síbẹ̀ yìí mọ̀ pé bilal ó ń gángan lásojú wa ńlá láti ojú ayé anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ọ̀kan nínú nǹkan tó fi wá lọ́kàn balẹ̀ gidigidi wípé àní ẹ̀sìn islam ti gbogbo àgbáńlá ayé ni gẹ́gẹ́ bọ́lá ọba ti ti sọ nípa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kí wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán àfi kó lè bá a jẹ́kẹ̀ fún gbogbo gbogbo àgbáńlá ayé àtàwọn dúdú àtàwọn funfun àti kò dúdú kò funfun gbogbo alọ́lọ́run anábì muhammad sallallahu alayhi wa sallam sanda bilal ma ta lọ da ma tí ó bá sí islam abubakar radiyallahu anhu ọlọ́rọ̀ abú olóko ẹrú ọsọ di òmìnira bilal ó padà di ẹni pàtàkì nítorí pé islam kò ní wò pé bo ni wọ́n ti ń bọ̀ bo ni ìwọ ti dé sanda wọn ma ọmọ pẹ́ ni pàtàkì lélẹ́yìn kò sí ń tọ́ka islam pẹ̀lú eléyìn ọ̀kan náà àwọn sàhábà wọ́n pè ní abu dhar radiyallahu anhu èdè òyìnbó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti Bilal Abu Dharr ọwọ́ àfi dídúdú ìyá Bilal ó fi bú Bilal pé ìwọ ọmọ obìnrin dúdú yìí anabi sallallahu alayhi wa sallam wa gbọ́ ọwọ́ sọ fún Abu Dharr pé anta mru'un fika jahiliyya ìfayé ojú dúdú ń bẹ lára rẹ̀ wọ Abu Dharr Abu Dharr ọmọ tó lè fi pẹ̀sẹ̀ yìí rẹ̀ ju pé kó gbé ẹ̀kẹ́ rẹ̀ tí ó rí èpè lọ ẹ̀yin sì mọ̀ pé pẹ́ mọ́kà yìí máa gbóná mọ́kà gangan fúnra ara rẹ̀ òun máa mú bẹ̀ gidigidi ó wá gbé ẹ̀kẹ́ rẹ̀ sí orí èpè ó wá ní kí Bilal ló fi bàtà kó fẹsẹ̀ rẹ̀ tẹ́ mọ́lẹ̀ gbọ́yọ́ lọ́n forí jìn lórí àsìwí tó ń wí Islam ọ̀pá gbogbo àwọn lárúbáwá ńláńlá yìí ọ̀pá wọn kọ̀ pẹ̀lú Suhaib ní Rumi. Suhaib kesi lárúbáwá ọmọlẹ̀ Rome ni ọ̀kan nínú àwọn European ni Islam ó tún pa àwọn lárúbáwá ńláńlá yìí ó pa wọ́n Salman al-Farisi Salman al-Farisi kìí lárúbáwá ọ̀kan nínú àwọn ẹ̀yà Farisa ni so Islam pa gbogbo wọn pọ̀ débi pé ẹnìkan ò sí tó lè ṣe fáàrí sẹ́nìkan ìgbé sọ́ọ̀mù àpọ́nmọ lárúbáwá làwà ìwọ Áfíríkà yìí sọ́ọ̀mù àpọ́nmọ lárúbáwá làwà ìwọ Yúróòpù játijàti yìí sọọmọ pé lárúbáwá là ní wọ fárísì aláìlérò yìí ẹnìkan jẹ sọ bẹ́ẹ̀. abil islamu la abali siwahu idha iftakharu bi qaisin aw tamimi bàbá tèmi ní islam mi ò ní bàbá mi ju islam lọ báwọn yẹn bá ń fi àwọn bàbá làwọn ṣe fáàrí tí wọ́n fi àwọn bàbá bàbá wọn tí wọ́n fi ṣe fáàrí islam ní bàbá tèmi bàbá wò láwọn àbúrò islam à ń bọ̀ sí bọ́sí pàṣọ kó ju islam lọ torí islam ti wá kò sí ntọ́kàn pẹ̀lú èdè èdè yàwá gbogbo èdè tó kọ ọmọ ẹsẹ tó bá ti jẹ́ mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ìbá jẹ́ yorùbá ìbá jẹ́ haúsá ìbá jẹ́ sábàrúmá ìbá sì jẹ́ elédè french ìbá jẹ́ elédè english ìbá jẹ́ fúlàní olùyọ̀wù tó jẹ́ mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ èdè ọgbọ́dọ̀ yà wá dípò a sọ pé ẹ dáńsọ ní ìsinmi àwa mùsùlùmí Yorùbá ẹ gbọ́rọ̀ mùsùlùmí Yorùbá mùsùlùmí tápà wọn kọ́ ṣé á yà wọn sọ́tọ̀ èdè ọgbọ́dọ̀ yà wá torí ìlà ni mọ́sálásí bá a sọ pé mọ́sálásí mùsùlùmí mọ́sálásí mùsùlùmí Yorùbá ní sọ di sọ́ọ̀sì nù ẹ fẹ́ sọ di torí pé nínú ẹ̀sìn Islam aynama adrakat rajulan min ummati as-salatu fatamma masjiduhu anábì níbi kíbi tí sọláàtì bá ti bẹ́ẹ̀ nìkan nínú àlùmọ́ mi mọ́sálásí rẹ̀ ni. kò burú fẹ́ẹ́ kọ́ àwọn mùsùlùmí wọ́n kọ́ mọ́sálásí àwọn mùsùlùmí Yorùbá àwọn ni wọ́n kọ́ mọ́sálásí mùsùlùmí Yorùbá ní sẹlẹ̀ máàmù yìí. àmọ́ kò kí ara Ghana wọn náà wá sí sọlá àṣàdé ni wọn wá sí sọlá ẹ Haúsá ni wọn wá sí sọlá tabaruma ni wọn wá sí sọlá kò sì gbọdọ̀ yanu gbọdọ̀ pé ọ mo ti sọlá ti torí Yorùbá rẹ máa mú ọgbádùn ní orí ẹ dàrú torí alimusilimu akọlu mùsùlùmí mùsùlùmí ńkọ́ ọmọ ìyá mùsùlùmí ọlọ́run sọ pé wà á nà dà lè là gbogbo mọ́sálásí ti ta ni ti Allahu Rabbul Alamin tó yà bàbá dé mọ́sálásí a lè rí lè má mú tọ́jẹ́ pé èdè rẹ̀ lè dé gbogbo àbá láyé èdè kan náà ni ọ̀sà dèdè tiẹ̀ náà àmọ́ bàbá ti dórí sọ̀lẹ́ sẹ́mi pété kan náà ni gbogbo wa máa sọ ewo èdè lárúbáwá àbí lè má mú kó ṣe sọ̀lá tó a sọ pé ọlọ́run ló tóbi jù kó tún tẹ̀ ọlọ́run ló tóbi jù tiwọ́ ọlọ́run ọba nìkan ni gbogbo ẹ̀yìn ṣe kọ́ ọ lọ a sẹ́mi pé nǹkan ti fẹ́ di nǹkan mìíràn ẹnu ká rọra já sọláàtì nù Islam kọ mọ ẹ̀yà pé ẹ̀yà Yorùbá la wa àwọn ìṣe ẹ̀yà mi o Islam kọ malu pé luwa ni ẹni tó bá ti sọ maluwa kọ́gbà bẹ́ẹ̀ Islam kò sì má àwọ̀ pé Islam ẹ̀sìn àwọn èèyàn dúdú ni o kì í ṣe tàwọn èèyàn funfun táwọn èèyàn funfun ni o kìí ṣe táwọn èèyàn dúdú a'udhu billah islam kò sì sí ntọ́kàn pẹ̀lú pé ọkùnrin ní obìnrin ọ gbogbo yín pátá ní islam wà fún eléyìí túmọ̀ sí pé jíjẹ́ ọmọ ìyá wa ó lágbára púpọ̀ wọ́n ní al-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd àwọn mùmínì lọ́kùnrin àtàwọn mùmínì lóbìnrin apá kan wọn ẹni apá kejì ni wọ́n jẹ́ o alátìlẹ́yìn ni wọ́n jẹ́ fún apá kejì alágbàkàyà ni wọ́n jẹ́ fún apá kejì àwọn múmìnì lọ́kùnrin àti múmìnì lóbìnrin èyí náà wà pèjúwe sọlẹ nínú mọ́sálásí tá a ti sọlẹ gbogbo bí wọn bá ti dé sí iná ni wọn máa yè kò sínú pé ah, a àti ẹwà lọkì àwọn lárúbá kan wá mọ́tíláṣí wa lónìí afẹ́ wa sì kọ́ ọmọ àwọn aṣọ fún gbogbo yẹn dúdú pé ẹ̀bẹ́ sáfùkàrún sáfùkàrún ibi ọ̀yẹ́ yìí à ọlọ́mọdé báwọn eléyìí àwọn ará ilé ànábì ó ará ilé sàálà ará ilé ṣètọ́ni wàlà rẹ̀ ta la ará ilé ànábì kan tọ́ba jẹ́ pé ará ilé ànábì kan bá ń bẹ́ wọn ibi táyì bá tẹ́ sí yóò dúró sí. islam nìyẹn bákan náà nínú islam ẹ̀yin ẹ̀ wò bá ń ṣe ṣe hajj kò sọ́gà kò sọ́mọ ọ̀dọ̀ kò sólórí kò sẹ́ni táàtò lórí lé lórí gbogbo wọn wà nù yúnífọ́ọ̀mù kan náà ní láwọn ọkùnrin Islam fi hàn yín pé àwọn mùsùlùmí ọmọ ẹ̀yà ara wọn ni wọ́n jẹ́ o torí ẹ̀ tó bá jẹ́ pọ́ ọmọ ẹ̀yà ara wa la bá jẹ́ nínú nǹkan gbọ́dọ̀ mójútó òun náà ní ká máa fẹ́ rere fún ọmọlàkejì wa irú ìta ń fẹ́ forí ara wa anabi sallallahu alayhi wa sallam mìíràn ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi muttafaqun alayhi ẹnìkan ní yóò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní ìgbàgbọ́ eléyìí tó pé ìgbàgbọ́ lè wà àmọ́ ìgbàgbọ́ ò ní pé ó dìgbà tẹ́mi bá ń tó ń fẹ́ fọ́mọlà gidi irú tẹ́yìn náà ń fẹ́ forí ara yìí ànábì ọ̀dà kọ ọdún tí kálukú máa fẹ́ forí ara yìí kí ni kálukú máa fẹ́ forí ara yìí dáadáa àkọsẹ́nìkan nínú wa ní ìsìtì ń fẹ́ ká pé aburú ṣẹlẹ̀ tó irú tí wọ́n fẹ́ fórí ara rẹ máa fẹ́ fọmọlá kejì ìgbà náà ni ìgbàgbọ́ òdodo yóò tó jẹ́ tó pé lábẹ́ báyìí à ń fi yí ẹyin ọmọ ìyá wa nínú Islam tí Islam ẹ̀sìn òdodo yìí tọ́sọ̀wádọ̀ kan pípé a nífẹ̀ẹ́ yín nítorí ẹlẹ́dàá wa. ọwọ́ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha ahabba ahadukum akhahu falyu'allimah rawahu abu dawud wa ibn hibban wal hakim bi sanadin jayyid anabi sallallahu alayhi wa sallam ní tẹ́nìkan nínú yín tó bá nífẹ̀ẹ́ ọmọ àyà rẹ̀ ó ti kọ́ máa torí ẹ tí wọn náà bá nífẹ̀ẹ́ ọmọ ayé rẹ nínú ẹ̀sìn Islam jẹ́ ọmọ mo nífẹ̀ẹ́ rẹ nítorí tọ́lọ́ ìwà ń jẹ́ ọmọ ìyá òun kí kan sọ̀rọ̀ ẹnu lásán ó bu kátàkátà àwọn ojúṣe tí ń bọ̀ yìí ẹ jẹ́ ká tètè mú ní kámákámá alákọ̀ọ́kọ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ gbogbo gbàtẹ́ bá jọ pàdé ọ̀nà ó sàlámà mùsùlùmí ọmọ ìyá rẹ̀ gbogbo gbàtẹ́ bá jọ pàdé wà sálámà sí sálámà tẹ̀sí islámù kò sísí sálámà tá a lè fi wé láyé ìkírà ẹni tẹ̀sí islam kò sí ìkírà ẹni tá a lè fi wé láyé asalaamu alaykum tọba mabẹ kò sí ìkírà ẹni tó jọ ní gbogbo àgbáńlá báwo wá ní tá tó sọ yìí pé wa báwo ní tá tó sọ pé wa barakatuh asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ìtumọ̀ rẹ̀ ọlọ́run kọ́ máa bá yín ìkẹ́ rẹ̀ àti àwọn ìbùkún rẹ̀ kó máa bá yín ẹ dákun kíkí mi wò lẹ́ẹ̀mà táwọn èèyàn máa fi kí àwọn láyé tọ́jú eléyìí ṣé ẹ káàárọ̀ sọ́jọ́ ẹ káàsán sọ́jọ́ ẹ kálẹ́ sọ́jọ́ ẹ kú kálẹ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú àpérò tẹ́kìn kọjọ́ra rárá rárá torí pé kíkí ọlá kíkí ọlà lélẹ́yìí kíkí tá a máa kíra wa tá a bá dé nínú àlùjánnà tahiyyatuhum yawma yalqawnahu salam ìkíra ẹni tí wọ́n mú kíra wọn lọ́jọ́ tí wọ́n bọ́ lọ́wọ́ bá pàdé òun náà ní asalaamu alaykum ọlọ́run dàpọ̀ má yọ wá nínú ẹni tí sálámà yìí jẹ́ tiẹ̀ láéláé ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú òfin ṣẹ̀ríyà bí ẹnikẹ́ni wọ́n bá sálámà sí ọ̀ràn yẹn fàáyò bí ahsana minha aw rudduha ọlọ́ni tí wọ́n bá kíyìn ní kíkí kan èyí tó dáa jùlọ ní ká fi dáhùn ẹ dáhùn pẹ̀lú ìtọ́ dáa jùlọ bẹ́ẹ̀ bá lè ṣe ìtọ́ dáa jùlọ ẹ rí i pé ìtọ́ dọ́gba pẹ̀lú rẹ̀ lẹ́ fi dáhùn asalaamu alaykum ètò dáa jùlọ ni wa alaykum salaam wa fi kún pé wa tá a bá ti lè sọ ètò gùn a sì gbọ́dọ̀ sọ ètò kéréte ìtọ́wé wa alaykum salam ọ̀ràn yẹn ni ká dáhùn wọn gbọ́dọ̀ kí mùsùlùmí kọ́ má dáhùn ẹni bá kọ̀ láti dáhùn gbèsè là ń dájọ́ gbèsè là ń dájọ́ dejọ́ gbẹ̀ndàlùkìyà alimami nawawi rahimahullah wọn lẹni tá a ma sálámà tá a sálámà tí kì í dáhùn ṣé ká yé sálámà àbí báwo wọn ni ẹ ma sálámà sí ọ̀sán gbogbo ẹjọ́ gbẹ̀ndé ọlọ́mọdé arúgbèsè sálámà lọ alqiyam torí àgbọ́pọ̀ ìkan dáhùn tiẹ̀ padà láti inú sàárè wípé gbogbo ètí ìsínlé ayé ẹlẹ́kùn ẹgbà torí ibi tí wọ́n wá léwu torí ẹ̀ka tó lọ ẹ̀jẹ̀ á máa dáhùn sálámà so wala taqulu liman alqa ilaykum as-salama lasta mu'mina tabtaghuna 'arada al-hayati ad-dunya ẹ má sọ fẹ́ni tó sálámà sí pé èsì mùsùlùmí o torí pé lómìn bí ìgbà tó bẹ̀ǹbẹ̀ lọ́wọ́ rẹ̀ tí fi ń yí ọkàn wò tí ó la ọkàn ẹ dákúta bá lọ ọkàn kí la lè rí mbẹ ẹ̀jẹ̀ náà lákàn rí mbẹ àtẹnitọ́kàn rẹ̀ dá àtẹnitọ́kàn rẹ̀ ọ̀dá bákan náà ni ó rí lójú tiwa torí pé kúrúǹtù ni wa á mọ kankan ọlọ́ni àlímún bìdáàtì sòdò ńlọ́mọdé bẹ́nu gbáyà àwọn ẹ̀rú ẹ̀ tabatiri téèyàn ńtọ́ hàn sí wa ni pé mùsùlùmí kò fẹ́ ń tọ́ islam kò kúrò nínú islam ní ní ta òfin ọlọ́ọ̀ kí náà wá sálámà sí wa tá a dáhùn afẹ́ máa fọ́ra wa má nù wọlé àtúntò kó ànfọ́sọ̀ huwa a'lamu bima ittaqa ẹ má fọ́ra ẹ má fọ́lọ́ tọ́lọ́ náà lọ mẹ́rin tí ń pààyàn ẹnì kan bá ti sálámà sí ọ tá a máa ní mùsùlùmí dáhùn amẹ́nì kìí ṣe mùsùlùmí onáwó àríwá mùsùlùmí máa sálámà síra wọn onáwó assalamu alaykum àni wa alaykum tiẹ̀ ní ká sọ pé kí ni wa alaykum torí pé kìí ṣe mùsùlùmí tọ́ anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithi kan òní la yadkhulul jannata hatta tu'minu ولا تؤمنوا حتى تحابوا ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم ẹ lè wà lìjánà kẹtù gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ sì lè gbọ́ lọ́wọ́n bá gbọ́ sáájú kẹtù nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ kí n sàlàyé fún yín kí ni tó ti pété ń bá ń ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín ó ní ẹ máa tan sálámà ká láàrin ara yín ẹ jẹ́ kí sálámà pọ̀ láàrin wa àfẹ́ràn ara wa à ń kórìíra ara wa àfẹ́ òtúwájú fúnra wa àì sálámà síra wa tá a bá máa sálámà síra wa gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú ni ọmọ yọ dànù gbogbo aburú tí ń bẹ náà kẹlòmíì sẹlòmíì tọ́bárí tọ́ sálámà sóhun nǹkan kan ó fò náà lẹ̀ kò ní mọ̀gbà tó ń hùwà rí kì í sì ṣe mú láti máa sálámà jàmáà à ń sàlẹ̀ wọ́n ní ẹ̀ tàn ká asalaamu alaykum yóò sọ sùnmù lẹ́yìn tó sùnmù ẹni náà ti dà sùnmù bó o ṣe pé wàá lò ní àgbè fọ eyín ò lè bífẹ̀ Islam wa sọ fún wa pé ẹni tí ń bẹ lórí nǹkan ọ̀hún bóyá kẹ̀kẹ́ ni bóyá machine bóyá mọ́tò ìwọ lọ sálámà sí ni ti rìn sẹ̀ nítorí tó bá pẹ́ ni ti rìn lẹ́sẹ̀ lórí tí kò sálámà sọ ìgbéraga ní ọ̀jọ̀ wọn bẹ lórí kẹtẹkẹtẹ wọn bẹ lórí ẹsẹ wọn bẹ lórí kẹ̀kẹ́ wọn bẹ lórí machine wọn bẹ nu mọ́tò ní kọkọkọ sálámà sẹni tí ń rìn lẹ́sẹ̀ islam tó wá sọ yìí pé ẹni tí ń rìn lẹ́sẹ̀ kọjá kò ní ọ sálámà sẹni tó jó tó bá pẹ́ni tó wà ń jókòó ní ọmọ kí wọ́n tó ń rìn lọ ìgbéraga ni ó tún jọ nínú ẹ̀sìn islam ẹ̀yin tẹ kéré lùkà ẹ̀yin ní ká kọ́kọ́ sálámà sáwọn tí tẹ̀lé ìjẹba. anabi sallallahu alaihi wasallam nù rí wáyà kan ní ọmọdé kékeré kọjá kúnlẹ ọkọ sálámù sàgbàlagbà ẹ̀kọ́ nìyẹn. wọn á ní kíni tí ọba jẹ kọdún kan tó gbà lọ́wọ́ olúwa rẹ̀ kọfẹ kéde àná. kátó wá pa àwọn bàbá àwọn màmá ẹlòmíì rọ bàbá yẹn ẹlòmíì gan rọ bàbá bàbá yẹn ìwọ wá sẹnu kúdúrú ò lè sálámà kọkọkọ sálámà náà ṣebí wọ́n ní kágbàlagbà kó láàánú ọmọdé a ṣebí islam náà sọ pé ọmọdé náà kọgbà wọn fagbà orólé apá kan fẹẹ dá apá kan sí ìwọ lọ́wọ́ kọ sálámà sáwọn bàbá bàbá ẹ̀kọ́ nìyẹn sálámà yóò ké fẹ káàárọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tí sálámà bá kọ́kọ́ gbọ́dọ̀ wá lẹ́nu ọmọdé ẹ náà kọ ẹnu ta ló wá ọmọdé náà ìwọ lọ́wọ́ kí bàbá rẹ wọlọ́kọ́ kí ya rẹ̀ wọlọ́kọ́ kí àgbàlagbà wọlọ́kọ́kọ́ kí àgbàlagbà kìsà àgbàlagbà lọ́mọ ẹ̀jẹ̀ kọ́kọ́kọ́ kí ọ. bàbá kan wá bínú ó ní kọ́ ọmọ ọtún máa sàlámà sọ ma sẹ́mi àbí ìgbà tí èèyàn sọ pé má sàdúà fún mi má nù ẹni tí wàá sì fàdúà ó súnmọ́ kọjá pé wọ́n sì pè fún asalaamu alaykum wa rahmatulahi wa barakatu nǹkan ńlá lélẹ́yìí wàlláhi àlè rí bòmí wọ́n ní kíkìrẹ ẹni eléyìí tó wà kò sírù kíkìrẹ ẹni tẹsí Islam torí ìkìrẹ ẹni tó máa lè jẹ nà lọlọ gbogbo nǹkan míì tẹrí táwọn èèyàn ń sèwọn àṣà lásán ni kò nítumọ̀ asalaamu aleykum ya fi kó àwọn ọmọ yín o ẹ kàn bí lásán o ẹ bí kí mùsùlùmí ó lè kọ́ ni o wọn máa gbọ́dọ̀ wọlé láì sálámà o ọmọ yẹn fi kọ́ sọ́ba tìrì mi ọ́ sálámà sọ pẹ̀lú ògbọ́nà àwọn ọmọ kọ́ wọ́n sì dì mú. bákan náà màláìkà kan sálámà sí yàn láwa Aisha radiyallahu anha àbíní ya Aisha hada Jibril yaqrabu alayki salam wa Aisha màláìkà Jibril ni ó ń sálámà sí màláìkà Jibril ni ó ń sálámà sí ọ faqalat aisha wa dáhùn pé wa aleyhi salam wa rahmatulahi wa barakatu ọlọ́ọ̀lọ́n kọ́ máa bọ̀ náà ìkẹ́ ọlọ́ọ̀n àtàwọn àbùkún rẹ̀ yẹ́n bọ́lá ń sọ pé wa idha hayyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha tí wọ́n bá kí n kíkí kan èyí tó dáa jùlọ ní kẹ́yìn òwú. màlẹ́kà gan sálámà aisha ti dáhùn wàá yíyó tá a bá wá sálámà jùlọ àwọn islam tó fi kọ́ wa ibi ká bara wa lọ́wọ́ ọkùnrin sọkùnrin obìnrin sóbìnrin ẹ lè bára yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ọkọ síyàwó rẹ̀ wọ́n lè bára wọn lọ́wọ́ ọmọ sí bàbá tí bàbá bá náwọ́ ò lè bá bàbá rẹ̀ lọ́wọ́ àgbàlagbà sọmadé tágbàlagbà bá jẹ́ kó ń lọ náwọ́ ẹ̀ríkì sàn sọ pé kíkí ga ìwọ lọ́kọ̀ sálámù ọmọdé ní ọkọ̀ sálámù tágbàlagbà báwo wá ló ṣe jẹ́ pé ọmọdé ní ọkọ̀ náwọ́ tágbàlagbà ọ̀ lẹ́kọ̀ọ́ gbàtọ́ kékeré ìtẹnu ọmọdé ní ọ̀pọ̀ sálámù àjẹpẹ́ táàbà náwọ́ náà kọ́ ta ni ọ̀nàwọ́ àgbàlagbà ni ọ̀nàwọ́ lọ́mọdé náà tó wà náwọ́ kí lọ láti ń bẹ fẹlẹ yìí anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí imaamu abu dawud tó gbé jáde ni maami muslimayn maami muslimayn yaltaqiyani fayatasafahani illa ghufira lahuma qabla an yaftariqa mùsùlùmí méjì ò ní pàdé kékinní kejì wọn bara wọn lọ́wọ́ ẹyà àfi kí Ọlọ́run bó forí díẹ̀ kíní kejì wọn kó tó túwọ́ kánú ara wọn. àwọn tí Islam mú wa lélẹ́yìí tí ó jẹ́ kífẹ́ ọ wà ọmọ ẹ̀yà rẹ̀ ẹ̀rì wọn ni máa mí mùsùlùmí yìí kò sí mùsùlùmí méjì tí ó sì bẹ̀ eléyìí ò fẹ́ lómi àfi mùsùlùmí ọ̀la ńlá yìí kọ́ fòwárù ẹjọ́ àwọn ọgbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀. Qatada rahimahullah onímọ̀tò Anas ibn Malik radiyallahu anhu akanat al-musafahatu fi ashabi rasulillahi sallallahu alayhi wa sallam táwọn sàbí ànábì máa ń bara wọn lọ́wọ́ bí qala na'am oníbẹ̀ẹ́ni Anas ibn Malik radiyallahu anhu olóhùn òhùn ọ̀rẹ́ ni tíwà rẹ̀ da sọ́tà nàbì sallallahu alaihi wasallam ní máa ń kọjá lọ tó rà àwọn ọmọdé níbi tí wọ́n ti ṣeré yóò dúró yóò sì máa bà wọ́n lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan assalamu alaikum asalaamu alaykum asalaamu alaykum sẹlẹ yìí dín kankan kò fún anabi sọsọ gíga anabi di kúkúrú ni so anabi ni laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún wa lára anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kìí ṣe gbogbo yẹn ní o lè sànfààní ń bẹ liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha fẹ́ni tí wọ́n tí sì ràn kàn àti bá rere pàdé jọ gbẹndà òkè àmì ó sì tún wà fún gbogbo ẹni tí máa ń ṣèrántí ọlọ́run pọ̀lọpọ̀ ó ní òun àwòkọ́sì ní òun lò àìjẹ́bẹ̀ bàbá ńlá kan lámà wò àwọn bàbá tiwa wọ́n yẹ bọ́mọdé lọ àwọn bàbá tiwa ọ̀jẹ́ gbarú ẹ̀ bàbá kìnnì lẹ́gbẹ̀ẹ́ ànábì gbogbo bàbá lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam àràrà ni wọ́n máa dà gbogbo ẹni tẹ́ bá lọ ga lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ọ̀já mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam torí di eléyìí tó da ẹja wa náà mójútó yóò tiẹ̀ dígbéraga kù fáwọn àgbàlagbà náà torí nìsín ẹni tí ò tọ ọba lọ́wọ́ ẹni tí ò tọ ọba lọ́wọ́ ẹni tí ò tọ ọba lọ́wọ́ ìwọ náà padà máa pé ọlọ́ọ̀nìkan ló ní kíkà gbogbo bó ṣe ń tọrọ ààrẹ lójú tí àṣì tọ́ni ti fi atẹ́kùn sí ọ lára tó ń rọ ààrẹ fúkẹ́fúkẹ́fúkẹ́ ó rí kọ dẹni ó ti sọ̀rọ̀ ààrẹ di bọ́mubọ́mu tẹ́lẹ̀ sọ pé bọ́mubọ́mu ọ̀já máa kẹ̀kẹ́ tó bá kó ní omi yọkàn wúrọ́ ni tẹ́bá ti fún kọ́ lójú òfìfo ni irọ́ lásán. àtúrọ̀mọkùnmọ́lọ́ ìtẹríbọ̀ wà fún wọn Yorùbá lẹ́wù Yorùbá ẹnìkan ó kì gbàdọ́ àkì ọwọ́ ní ọwọ, ló sì ń bá mọ́wọ́ bọ̀ òkun lọ́wọ́ bá bá rẹ mi tó bá bá rẹ bá fún burúkú tí sì ayé ti ayé àárín tí ló kutu ọkùnrin ọba gan ni ó ọgbà ní gan ìwọ lọ gan la ẹ̀sìn Islam lọ́n fi ránṣẹ́ sí wa téèyàn fi sóríire so eléyìí ò túmọ̀ sí kọ́mọdé ọmọ bọ̀wọ̀ bá gbà ṣùgbọ́n Islam náà gbà gbàlagbà ọmọ làánà ọmọdé Umar radiyallahu anhu oní sàlẹ́tún yusina laka wudda akhik oní nǹkan mẹ́ta wà tẹ̀ ń bá mójútó yọ́ọ́ máa fọ yọ́ọ́ máa sọ ìfẹ́ tó máa yá yín ò ní fún yọ́ọ́ máa sọ́dọ̀ tó ń dùn máa alakoko tusallim alayhi idha laqita gbogbo wa tó bá pàdé rẹ̀ sálámà ìfẹ́ yẹn ọmọ dọ̀tún jojúmọ́ ni wàláì tí máa ń bínú rẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò tún máa rántí pé ah gbogbo àti tó bá sì pàdé mi máa ṣe sàlámù alaykum. ẹlẹ́ẹ̀kejì òun náà ni tuwọ́tìtì lahu fil majlis òun náà débi tí gbogbo yẹn ti péjọ tí ti jókòó òun sì ráàyè jókòó ẹ̀sùn fún ẹ jẹ́ kó náà ráàyè jókòó yóò máa rántí nǹkan gbogbo ìgbà ah èèyàn dáadáa lágbájá mo rántí ìjọ báyìí báyìí báyìí báyìí orí ìdúró mọ́ wọn sí ìráyè jókòó òun ló sún fún mi kèsì kó dìde fún ọ ẹnìkan bá dìde ẹnìkan ò gbọdọ̀ jókòó láàyè rẹ ó sùn fún ẹlẹ́kẹta wàtàdùrúhù bí àhábì asma'ihi ilayhi orúkọ tó fẹ́ràn jù nínú àwọn orúkọ rẹ̀ lẹ́ẹ̀ma fi pè. níìsì wọn ní Ibrahim orúkọ tó dáa gidigidi ni orúkọ tó dáa ni àwọn wà amaani burema iburo láwọn àlù french gan wọn lè búbu búbu báwo ọlọmọdé abu ó pè yẹn ní ká fi pé kókó rẹ ti dáhùn ibrahim wàlá yóò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí kọ́ yorùbá ni wàhálà wàhálà ń bẹ fún yorùbá bàjẹ́ ọmọ tó pè ní abdulsamiya abdulsalam. Abdul Wahab ṣe yòówó pẹ Samiu Wahabi Salami wọ́n ní àwọn onífẹ́ Abdul sí tó sábà fẹ́ Abdul sí àwọn jọ ọmọ jọrọ ẹ lójú nù Abdul ni wọ́n pa mà <laughs> yóò bá ẹ ti kọ́ ọmọ kan rí olú ẹ̀fín alókọ rẹ̀ àbùtù tó o bá ti fa àbùtù sí o ti pè é ẹ sì rí pẹ́ni tẹ́ máa ń pè dáadáa bá inú rí ó máa dùn yọ fẹ́ràn yín gidigidi torí kífì ọ wà láàrin mùsùlùmí ọmọ ìyá rẹ̀ nǹkan tó dáa ni ẹlẹ́kejì nínú tọ́jú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí tá a jọjọ́ máa yá òun náà ni pé tí mùsùlùmí kan bá fi lè sìn tó bá fi lè sìn tó dúpẹ́ fọlọ́ kẹ́yìn ọ̀sàdọ̀ ẹni tó sẹ́tọ́ ní alihamudulilayi ó ti dúpẹ́ fọlọ́ ẹ̀yọ́ sọ pé kí ni yarhamukallah. yarhamukallah so ká máa dáadáa ó tún pàtàkì torí kọ́ ma lọ túmọ̀ sí pé ẹlòmíì lè sọ pé yàrá kàlà ọ ọlọ́run rí ọ <laughs> yóò rí ọ tẹ ó ti rí ọ tẹ́lẹ̀ <laughs> yarhamukallah yarhamukallah torí tá bá ma pè nǹkan dáadáa ìpè ní ma já sí o ní ti táwọn sẹ́nìkan bá àwọn ma kí ẹni tí wọn bá fẹ́ bá sọ̀rọ̀ àbò ní sọ̀rọ̀ kí ni wọn máa sọ yorùbá lẹwù anakumula àbí ẹkọ ni anakumula ìpèkúpè ni ẹ anakumula lédè larubá ó túmọ̀ sí ọlọ́wọ́ pààyàn ni táàbà náà bá mọ kí òní yóò pariwo náà tálọ́ sẹ́pẹ̀ amadu rẹ ọmọ ẹdùn nítorí kò do náà ní tòdó jẹ anakumula èdè larubá anakumula ọlọ́wọ́ ràn yín lọ́wọ́ anakumula yorùbá wa sọ pé kíni ánà fún mọ̀lá ọlọ́wọ́ pa yín ni. torí ẹ yarhamukallah yarhamukallah tó bá sì máa sọ nù sani tó bá sì. òun náà wá sọ pé yahdikumullah wa yuslihu balakum yahdikumullah wa yuslihu balakum sani kẹ́ni bá fi lé sílẹ̀ gbé wa tá a bá fi lé sọ à ń gbé gbèsè rẹ lọ sálùkì yàrá mọ́ni torí ẹ̀ka kéèsì àyàfi tó bá yẹ pé à ń ṣe sọ̀láàtì lọ́wọ́ ńlọ́sìn wọn ni alihamudulilayi sọ̀láàtì tí ó bàjẹ́ o torí alihamudulilayi nínú gbólóńtà máa sọnù sọ̀láàtì ní àwọn kíta bá fẹ́ kí fatiha á ní alihamudulilayi rabbil alamin sọ̀láàtì tí ó bàjẹ́ àmọ́ àwọn sọ pé yọrọ hàmúkàlọ́ sọ̀láàtì tí bàjẹ́ torí ká. ọ̀rọ̀ àwọn èèyàn wọ Ọlọ́run ọkẹ ọ ọ dájú wíwọn ó ti sọ ọrụ àwọn èèyàn ọba sọ láti jẹ ńgbà tá a bá tó parí sọ láti. òun náà ni tí ọmọ ìyá wa mùsùlùmí tí bá a rí ká wò ká sì fún pé ọba kò wò sàn. nínú àwọn kẹta kí gbogbo èèyàn wá lọ kí ká sọ fún wọn náà pé lọ kí ó ní à ah, wọn ti dá fún mi pé kí n má lọ́dọ̀ aláàárẹ̀ ah, ah, ta ló dá fún ẹ sọlọ ń lọ sọ bẹ́ẹ̀ pé à torí kò ní ọmọ bàbá rẹ̀ ẹnìkan tó kú ọlọ́pàá wọn gbọ́dọ̀ lọ ibi tó kú bá ti tẹ́lẹ̀ ń gbọlọ gbọnu sẹmọ kọrọ Islam tá à ń sọ bọ eléyìí wọn kọ́kọ́ fèèlì ó ti ẹ wà mú lọ sọ yóò débẹ̀ lálàáfíà yóò tún padà dé lálàáfíà ìṣàlọ kórókó yé wa aha ilé ìjẹba o tẹ́bá sùn débẹ̀ ẹ ṣàdúrà fún tẹ́bá dọ́dọ̀ ní ti ń islam sọ pé kẹ bẹ́ẹ̀ lọ fún pé asàlùláhà làdín rọ́bàlà àrṣì làdín ànyẹ̀ṣfìyà asàlùláhà làdín rọ́bàlà àrṣì ẹnyẹ fìyà ẹ wílẹ̀ méje. tí ò bá jẹ́ ara ẹ̀ kú anábì ni yọ padà dìde yọ gbádùn náà tẹ́lẹ̀ ìlàdó àtàmà sí asìtúpẹ́ fọlọ́n pé gbogbo wa ti ha bá wọn asàlù lọ́hàlà àdì rọ́bàlà àrṣà àdì ànyẹ̀ṣẹ́ẹ̀k tẹ́lẹ̀ ìjẹba nínú mùsùlùmí sí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ òun pé tí mùsùlùmí ọmọ ẹ̀yà wa tó kú ká ká wá síbi tí wọ́n ti ṣe sọ̀látù jánásà sí la ká kópa níbẹ̀ ẹnbẹ nínú tánàbí sallallahu alaihi wasallam tó pè lójúṣe mùsùlùmí lórí mùsùlùmí lágbájá kú kò ní ìdí kan sọ pé ẹ wá o lágbájá kú ìgbà wọn ló sọ̀látù jánásà sí lára ìbéèrè tí wà ní sì lọ síbẹ̀ anabi sallallahu alaihi wa sallam oníṣẹ́ ẹ bá fi lé kópa nínú sọ̀látù jánásà ẹ gbàlá dá ńlá kan kéèrọ qirat mithlul jabal al-azim wọ́n dàbí òkè ńlá tẹ bá tí wọ́n tẹ̀ lókun yìí tẹ tẹ̀lé débi tí wọ́n ti sin anadilẹ tún gba aládàmì ọ̀nà qirat qirat tó di mélòó ó di méjì àmọ́ wa láwùjọ yorùbá tó kù bá kú àmọ́ níwà gàdógò mi o tó kù bá kú wọn sábà lọ sí sọlá jẹ àgàtì la ẹ̀ta wúrò àwọn èèyàn lẹ́rìí àti lè máa mú tí wọ́n ṣe sọ̀látù jánásà sí la wọ́n mọ̀ wá retí yawmul hajjil akbar lọ́dọ̀ tiwọn yawmul hajjil akbar lọ́dọ̀ wọn oníjọ́ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ àdádálẹ̀ ìjọ ìlẹ̀ wa retí láwọn ní kọlu tí wọ́n gbé láwọn ní táwọn àfọ àkọ́kùn bẹ́ẹ̀ torí jọ̀ọ́ iná ni ọjọ́ tó bí òdì náà torí pé táwọn kà fún ni káwọn sòkú ló ń jẹ èyí tẹ́ẹ̀fì sòkú láǹfààní tẹ́yìn náà sáǹfààní ń bẹ̀ wọ́n yìí sábà kópa ń bẹ̀ tí sòkú láǹfààní Ànábì sallallahu alaihi wasallam sòkú tẹ́yìn bá ń ṣe solatul janaza sòkú lára ẹ̀ ṣàdúrà fún tọkàntọkàn torí ń bùkátà àdúrà yìí bẹ́ẹ̀ ni nínú àdéhùn mi tẹ́nìkan bá fi lè kú tá a rí nínú àwọn ẹni tó ṣe sọ láti sí lára tá a rí èèyàn ogójì tí wọn kì í ṣẹbọ sọ́lọ́run ọlọ́run ọba gba ìpẹ́ wọn lórí ẹ̀ ẹ̀ rí i pé ká má sẹ́bọ̀ ọ́ pàtàkì bàbá dẹ́gbẹ̀rún mẹ́wàá tá à ń da lóru papọ̀ mọ́ sápà tá à ń sẹ́bọ̀ sọ́lọ̀ òkú gan wọn pé kí ló dé tó dẹ́kọ̀ àwọn ọ̀daràn yìí ló tó lèmọ́mù kan tó tó ó ń dé nbẹ́ndì rẹ̀ ó ní Allahu Akbar àwọn mọ̀lẹ́kọ̀ sọ pé kí ni wọn ọ̀rẹ́ lòmí tó eléyìí túmọ̀ sí pé èyí tó yẹ ká kópa ń bẹ àwọn èèyàn máa sá fún ni eléyìí tọ́jà dáadáa lẹ̀ táà yìí gbalada kankan ń bẹ̀ sọ́pẹ́sẹ̀ ládàá ń bẹ̀ ilẹ̀ rí táwọn èèyàn pọ̀ ń bẹ̀ kò yẹ kó rí bá nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí òun náà ni tí mùsùlùmí bá fi búra tó bá búra wípé mo fi ọlọ́wọ́n bá búra pé nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ ẹ̀yẹ má sì jẹ́ kí nǹkan wọn ṣẹlẹ̀ kẹ́ fi kó bá ẹnìkan bá fi lè búra bẹ́ẹ̀ lápẹjù ẹ mo fi ọlọ́run ọba búra ìpè lónìí báyìí aago mẹ́sàn-án kéré ní ìdánilẹ́kọ̀ọ́ ọbẹ̀rẹ̀ gbogbo nǹkan tó bá lè mú kọ́pẹ́ kò ní pẹ́. lẹ́yìn ọba máa ma lọ fi pláyà lẹ́bàá fi já wáyà wọ́n mọ̀ wá wá bí tí nǹkan ti dàrú tọ́ba wá di ní aago mọ́kànlá kọ́kọ́ tá a yà pé àbí ẹ̀yìn lọ já yìí sẹ́wọ̀n kó nǹkan lọ dáràn tó jà ẹ̀hẹ́ ọ̀fẹ́ pọ́ǹtì ọ̀daràn gbàtó ti ní wọ́lọ́ọ̀hì wọ́lọ́ọ̀hì ìdánilẹ́kọ̀ọ́ yẹn ò ní lé sẹ́jú ká sago mẹ́sàn-án tẹ́gbẹ́ rẹ̀ pé ó sì dáràn lónìí mùsùlùmí ọ̀gbọ̀nà ti ẹ̀ ràn án lọ́wọ́ lọ́nà tí òfin ní dáràn anabi sallallahu alaihi wasallam kí mùsùlùmí kó ran ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́wọ́ alẹ́ ìbọ̀rọ̀ rí kọ́sẹ́mẹ́ gbogbo òkúra tó bá ṣe ẹ̀mẹ́jọ forí sápá ẹ má jẹ́ òfòrí sápá nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí onáà ní pé tí mùsùlùmí bá wá bọ tó ní kó gbọ́ níyànjú ẹ gbà níyànjú o níta bá rí kó dáa níta rí pé yóò sì láǹfààní onáà ní ká fi gbà níyànjú nítorí pé téèyàn kan bá wá bọ tó wá wá ọ̀rọ̀ ìyànjú lọ́dọ̀ rẹ̀ ó ti kọ́ kún ó sì mọ̀ ọlọ́mọ yìí òun má wàá gbèrọ lè lọ́wọ́ má sì lọ́nà gẹ́gẹ́ bá ti ṣe rí ibà wọn sàhábà wọn máa wá gba ìyànjú lọ́dọ̀ nàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó dáa tó sì wọn láǹfààní láyé àtàkìyàm lànàbì máa sọ fún wa tóbi dórí àwọn obìnrin ìwà ànàbì lágbájá àti àmẹdù wọn tọrọ pé àwọn fẹẹ fẹ́ mi ẹ gbà níyànjú tani kí n fẹ́ láàrin àwọn méjèèjì má fẹ́ ni àkọ́kọ́ má fẹ́ ni ẹ̀kejì ẹni eléyìí ni kò fẹ́ nínú àgbàlẹ ní gbólóhùn yànjú nù àpèjúwe ẹnìkan wà tó yẹ pé gba àwọn èròjà tí wọ́n fi ń ṣe náà lè ń tà ọwọ́ àwọn wò pé èròjà náà mànàmáná yá èrè títí bẹ́ẹ̀ pọ̀ ju gba awórobo yìí lọ ọwọ́ abayín onítọ̀ aláàjì òun mọ̀ pé ti pẹ́ lẹ́nu òwò yìí báyìí ọ̀nà wo lèyàn lè gbé máa taró ọjà yìí sọ pé ọjà pé kò ní báyàn sorogún nídìí yorùbá máa sọ pé ogún òwò ó burú orogún òwò ni òbí máa dá lóhùn kò ní wò kọ́ máa yá mi máa lé léyìí nínú ẹ̀sìn Islam tó rà sọ pé tó bá dá fún ta ló dá fún èmi ló dá fún tó bá kú díẹ̀ káàtó fún ta ló kú díẹ̀ káàtó fún èmi ló kú díẹ̀ káàtó fún ẹ̀rí pé láti sàlẹ̀ lọ́rọ̀ wá ti wọ́ làáfi máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe kábàásọ̀ ti sòdodo ọ̀rọ̀ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí onídàá àwọn mùsùlùmí lọ ní gbogbo ògbà ọba àti alábòsí ọba àti ẹni tó sábòsí sí òun lọ sábòsí àbí wọn sábòsí sí kárùn lọ àwọn sọhábà ni oníkàrán ọmọ ìyá wa ọmọ ìyá wa lọ́wọ́ unsur akhaka zaliman aw mazluman oníkàrán lọ́wọ́ ọba àjọ ń lọ sábòsí ọba àjọ ni wọn sábòsí sí agbọ ọtẹni tí wọn bòsí kí wọn ti yẹn lẹ́yìn jẹ báwo wà lẹ alábòsí báwo láti ran alábòsí lọ́wọ́ anabi ni ẹ kà lọ́wọ́ dé ẹ níjọ rábò ìrànlọ́wọ́ náà nù ẹnìkan wa sọ lójú yín pé ntí ìkòtù lágbájá rí lẹ yìí a yóò rí mi ara yóò pè lówó ẹ rọra kà lọ́wọ́ dé ni pé bàbá kà má ṣe kà o o ti lọ́ọ́ bá tiẹ̀ jẹ́ o má bá tiẹ̀ jẹ́ o torí inna rabbaka labil mirsad ọlọ́wọ́n bá retí tiẹ̀ náà tí wọ́n bá rò kó lè mú ọlọ́wọ́n mú wà náà tó ẹ̀rí tẹ́ bá ti dẹ́rù bàbá pé ah ah bàbá Ahmad tí ọba sì ti yín ọkùnrin yẹ kọ́ gbà á jọ gbà torí tọ́lọ̀ bá sọ pé wọn náà gbà ọkùnrin tó gbé gbà tó ẹ ti ràn án lọ́wọ́ nù ẹnìkan sọ pé mọ́tò tọ́ra o kò ní ṣiṣẹ́ o kò ní ṣiṣẹ́ màá gba fìràkù sí mọ́tò fìràkù sí mọ́tò báwo táyì fìràkù òfò wo tí ìpàkínní ti níbi tí òòrùn mọ́lẹ̀ yìí Ah, ìmọ̀kọ́lù rẹ tún sẹ́kù lókè pẹ́ nǹkan tí o kọ́lọ̀ ọba ọmọ fi bí ọlẹ́ rẹ o. tẹ̀mí ìtẹ̀sán mọ́ bọ́ sàwàdà káwàdà yìí lọ́nà ọba ọba fi ṣe sára fi yàn náà bá ní hùwà burúkú yẹn mà. sẹ́mi tó jẹ́ kí bàjẹ́ ọ̀pọ̀ lẹ́yìn tí a sì bàjẹ́ bá fẹ́ dáwọ́lé ìmọ̀ rẹ ní gbóláyà ìwọ àwọn bàbá rẹ ò ṣe ọyọ kò fi mú rẹ dání táwọn bá mi tẹ̀ kéré níbi táwa ti wádìí dé tó ló náà bá tún tẹ̀síwájú àmọ́tẹ́ ìbá ti ka lọ́wọ́ dé ẹ̀rì pa burú ọmọ dínkù àwùjọ ṣe gbé àwùjọ ṣe gbé àwọn yẹn lábí ọmọ dínkù láwùjọ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí onáà ká gbìyànjú láti máa bá mùsùlùmí gbọ́ bùkátà rẹ̀ ọwọ́ wa ọmọ káwọ̀ dọ́gba bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń ṣe bò wá láti rí sí i bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ti gbà bó ti gbàdúrà wá sí ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tí ń bùkátà kẹ pẹ̀lú òun ní gbogbo wa ọ̀nbẹ nínú wọn ẹni tí ń bùkátà kẹ má gbàgbé òun lẹ́ẹ̀kan láàrin ó sì ń bẹ nu ẹni tí ò bùkátà kankan lọ́dọ̀ rẹ̀ àwọn ẹni tí ń ní bùkátà yẹn ó yẹ ká máa ràn wọ́n lọ́wọ́ tẹ bá sàtìrì pé mùsùlùmí yẹn lọ́wọ́ ẹ má gba ẹni tí ó àwọn èèyàn kan wà tó yẹ kí tó máa rí pẹpẹ sí rere wọn ò sì yín lọ́nà rẹ̀ àwọn eléyàn ni mana'in lil khair ẹni tí máa dín ní lọ́nà láti sí rere ẹ má gbà wọn láàyè owó tẹ̀rí ìbáyìí ọlọ́run fún wa ni owó lè tán mọ́yàn lọ́wọ́ kéèyàn tó tán ó sì lè jẹ́ pé lẹ́yìn tá a bá tán lò náà tán tí ọlọ́run bá wa fún wa lówó tá a bá kùnà láti tara owó wa ràlìjánà fúnra wa nígbà tó ti fáwọn ọmọ wa tó padà wá jogún owó wa tara rẹ̀ dọ́mọ àlìjánà ojú ó tìyàn kọjá sí sọ́njọ́ gbẹ̀dẹ̀ òkè yá wọ́n ló ti ṣe owó ìkàlẹ̀ wọ́n lọ mọ ìpájú rẹ̀ wọ́n lọ mọ ìṣòro rẹ̀ ọwọ́ àdẹrú owó ò lè ná níná lówó ńlá wọ́n tó fi kú àwọn ọmọ rẹ̀ wá tara owó àwọn ará fúnra wọn ọmọ nǹkan mọ́ṣáláṣí ká ọmọ ràn àwọn ọmọ òrukàn lọ́wọ́ ẹnìkan ò ní kígbe pé à ń jẹun kọ́ ọmọ ọmọ ràn lọ́wọ́ ọlọ́run á ti torí rẹ̀ fún lálìjánà ìwọ bàbá olówó tó diwó mára kú ìwọ ọ̀rá lìjánà ọlọ́run ti sàlọ́ lórí ibù torí délé ẹni tẹ́ bá rí tí ń bu ká dá lọ́wọ́ ọlọ́run ilé dáwà ni wọ́n fàálù khayra la'allakum tuflihun rere ní kẹ́ ẹ máa ṣe kẹ́lẹ́ bá sórí rẹ̀ rere ní kẹ́ ẹ máa ṣe kẹ́lẹ́ bá sórí rẹ̀ bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ó máa ń tara èèyàn rànyàn lọ́wọ́ rànyàn lọ́wọ́ nínú àdìtà nàbì sallallahu alayhi wa sallam ó ní innama tunsaruna bi du'afaikum ọlọ́run ọba ò ní ràn yín lọ́wọ́ àfi látàrí ìrànlọ́wọ́ tẹ́yìn náà bá ń ṣe fáwọn tó lẹ̀ àmọ́ bí wọ́n bá rà Islam ọ̀fara má bára àmọ́ agbègbàká ẹ̀fúnmi ẹ̀fúnmi ẹ̀fúnmi Islam ọ̀fara mọ́. islam fẹ́ kí kálukú gbìyànjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú pé gbogbo wa gbìyànjú èèyàn oníṣàlá yàn ẹni tó yẹ pé ó ń gbìyànjú ṣùgbọ́n àwọn fún irú àwọn eléyàn máa ràn wọn lọ́wọ́ wá ní ní ìran ọmọlàkejì ni ló pín sí nínú islam ní káàrin ẹni tó béèrè ipò kéré àràn eléyìí tó ga jùlọ òun náà ni káàrà yàn lọ́wọ́ láì béèrè eléyìí ga jù ta lákọ̀ọ́kọ́ lọ ah owó kí lẹ fún mi mọ ọ̀ràn ọlọ́ọ̀ni mo gbọ́n ọ ni eléyìí ga nípò púpọ̀ ẹlẹ́kẹta òun náà ni ká fún bùkátà ọmọlàkejì wa tí ò béèrè nǹkan kan lọ́dọ̀ wa ká fún lọ́lá lórí tiwa eléyìí ni wọ́n ń pè ní al fífún ọmọlàkejì lọ́lá lórí ara èèyàn ọlọ́run sọ nípa àwọn ansar wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa wọ́n máa fún àwọn tó ṣe hijira wá sí mẹ́kà gbígbọ́ bùkátà wọn wọ́n máa fún lọ́lá lórí gbígbọ́ bùkátà ara tiwọn kódà kó ti pé bùkátà ti ń bẹ fún wọn ọkọjá ti sọ eléyìí ni ríran ọmọlàkejì lọ́wọ́ Islam ò wá faramọ́ títẹ bá àwọn ọmọlàkejì lọ́wọ́ ẹ máa wá sílè ẹbí rẹ kọ́ sígbà mo ti gbé mọ́tò fún ọ ògo kíwọ náà máa wúra rẹ àwùjọ bìlá ẹbí rẹ kọ́ wọn náà ronjẹ mẹ́ta jẹ lójúmọ́ kí n tó gbé ẹ̀rọ fún ọ tó ń fi ṣe fọgá tó ríru eléyìí torí gbogbo ẹni tí wọn ti sèrè fún ó ti bá tẹ̀rẹ̀ jẹ kò nítumà yà á yọ lẹ́dínà áàmù. لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس Ọlọ́run ní kárí mi àyèrègún ṣíṣe ẹ má fi ba sàrà yín jẹ o ìnínilára ẹ má fi ba sàrà yín jẹ ọdọwọ yín ẹ má sì rèé kí wọn lọ́rùn ti fún ọ Ọlọ́run tó fún ọ ní gbogbo nǹkan ìwọ kí ló fún yẹn ọ̀pọ̀lọpọ̀ orí tó sè yẹn gan ti parẹ́ kọ́lọ́hún kó tó tún sèmi tí wọ́n fi rí pọ̀ gà ọ̀wá ń jánu ọ̀wá ń tètè pé wọ́n ló fún látẹ́gùn tí ń mí tí ìlànà ti bẹ́ẹ̀ yẹn ń balada ara rẹ̀ jẹ ni ọlọ́mọdé abara wọn láda jẹ ríran ọmọlàkejì lọ́wọ́ pọ̀ mọ́ lórí ìgbà tó ọmọlàkejì bá wà láyé wọ́n ní ká tún máa ràn án lọ́wọ́ títí dẹ̀yìn ikú rẹ̀ wọ́n ní apá kan nínú àwọn aṣáájú wa rere lẹ́yìn ìgbà tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí sẹ́láìsì tí wọ́n jọjọ́ rẹ̀ kò sì yé wá sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ìyàwó àtọmọ tó fi sílẹ̀ yóò máa béèrè pé kí ni wọ́n fẹ́ yóò sì lọ́ọ́ máa bá wọn mú wá yóò sì lọ́ọ́ máa bá wọn mú wá títí ogójì ọdún lẹ́yìn ìgbà tọ́rẹ̀ rẹ̀ yẹn kú. ẹni tó bá ràn wá lọ́wọ́ lójú ayé wa kọ́dún méjì sẹ́mọ̀ pé èèyàn dáràn láyé ti ta wà yìí báwo wá ní lẹ́yìn ikú wa sẹ́mọ̀ pé lẹ́yìn ikú wa kò tún ní gbà lẹ́yìn kọjá mọ̀ ọ̀rẹ́ mi gbà kánú àwọn ọmọ wa ń pè à ọ̀rẹ́ bàbá wò tiẹ̀ wá mọ́ oníkìní mọ gbà bàbá yín wà láyé mọ́jọ́ rẹ̀ rẹ̀ gbàgbé ẹ̀ eléyìí fógójì ọdún bákan náà nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí wọn náà ní ká bọ mùsùlùmí láti rí ká bọ mùsùlùmí láti rí ká má jẹ ẹni tí wọn máa tó àtìrí mùsùlùmí gbogbo wa bá ṣe wà ó níbi tá a ti lálẹ́ mọ́kàndínní wa ọlọ́run ọba nìkan ló pé mọ́ wàá jẹni tó ṣe pé yóò máa taná wá àléébù ọmọ ìyá rẹ̀ sùnmí nítorí pé mùsùlùmí kò ní fẹ́ kásìrì ọmọ yóò mọ̀ tù kò sì ní fẹ́ gbé síta pé kí gbogbo èèyàn wá wò wò wọ́n máa sọ pátẹ́ afẹ́fẹ́ ti fẹ́ àwọn rí adé a'udhu billah ọlọ́ni innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu lahum 'adhabun alimun fid dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun gbogbo àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí kí aburú pàlàpàlà kó tàn ká lórí àwọn olùgbàgbọ́ òdodo kó jẹ́ pé wọ́n ń sọ̀sọ́kùsọ ń pa wọn wọ́n ń fẹnu ya wọn balẹ̀ wọ́n ń sọ àléébù wọn etí máa wù wọn rìn ọlọ́run láwọn ẹni bá ṣe bẹ́ẹ̀ ìyà tí tani tí roni jẹ tiwọn nílé ayé àti lọ́la lọ́kẹ́yàmù ọlọ́run ló mọ̀ ẹ̀yin ọ̀mà torí ẹ̀ yọ ọmọ tí ọ irú àwọn èèyàn burúkú báyìí yọ ọmọ tí wọn bí ká pé ìmáàmù yìí gbogbo èèyàn ń wò lẹ́ni tó dúró déédéé díẹ̀ kì í ṣe pálapàla kò sí nínú àwọn ẹni tó bá wọn lé aláǹgbá kádùúgbò àwọn alákọ̀ọ́kọ̀ dáràn lọ́dọ̀ rẹ̀ ìmáàmù yìí ṣe babaláwo ìmáàmù yìí tó mọ̀ ni Ọlọ́run sọ anábì sọ yóò mọ wá sí ẹni tó ń dín ọ̀daràn tó ń lọ màkí o àmọ́ tí gbogbo ayé ti mọ̀ ní babaláwo yóò mọ wá sí bíi kí lè máàmù tí èsì babaláwo náà kí nǹkan kan ṣẹlẹ̀ táwọn fi lè bàjẹ́ bíi kí máa kọ́ jáde síta kíru ẹni tá a ti mọ̀ ní babaláwo wọn wá rí lásìkò tí ìmáàmù sọ̀rọ̀ wọ́n wá ń sọ̀kù sí láńkọ̀kọ́ láńkọ̀kọ́ ti ń kẹnu bókì tí wọ́n gbé kalẹ̀ sétẹ yìí náà bá rí láńkọ̀kọ́ ti ń kẹnu bókì tẹsí máa kọ tẹsíwájú ni àbẹ sọ ló kù lónìí náà bá rí à ìmọ kẹyìn náà níbi tẹsí lé láńkọ̀kọ́ bá jó ni láńkọ̀kọ́ ká bá wo ó ní èmi àwùjọ bíi láàrin ọlọ́ọ̀tì tẹ ẹ̀yin náà ti lé láńkọ̀kọ́ ká gbogbo àwọn ti dọ̀dá tẹsí mọ̀ pé yorùbá lẹwù ẹsẹ̀ tí ọ̀rọ̀ yorùbá máa tò ẹsẹ̀ rẹ̀ gbádùn yorùbá pé ó gbé wa fẹ́ tò ìyẹn ni kò tí ì ṣẹ̀ yorùbá ọsọpọ ọsẹ bó wa ìwọ náà ṣe ń tọ́jú ẹsẹ̀ láǹkọ̀kọ̀ lọ ń sọ lókù àwọn sì mọ̀ pé raw material ní láǹkọ̀kọ̀ jẹ́ nǹkan èlò ní fáwọn bíi tí ó kù wọn àgbẹ̀tọ̀ ajẹ́ pé ìwọ náà sábọ̀ àwọn lọ́sọ̀ọ́sì òkú oku àfikọ́lọ̀ wọn gbọ́ bẹ́ẹ̀ náà ni ẹnìkan rí ọ bí wàá tó obìnrin lẹ́rìn lọ o tún wá sọ ọwọ́ ọ̀rọ̀ lẹ̀ kò ní béèrè pétọ́ ẹjọ́ o àfà ṣé ìyàwó yín lẹ́jọ́ lọ dàbí lẹ́yìn náà tọ́lọ́pàá lọ́nà sí wọ̀ tó fi máa fi àwọn yẹn lé pé ṣé ìyàwó rẹ̀ no nítorí ayọ̀ tẹ́kílọ́kọ̀ọ́. ntukpa anabi sallallahu alaihi wasallam ó ń sin ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ àwọn kan rí wọn túlẹ̀ subhanallah subhanallah ẹ wá ń ti sàmì pé àwọn sọ̀rọ̀ anabi ni ha ìyàwó mi ní àwọn ń pa anabi àṣetọ́ ni sáré lára àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ṣe sáré nù sanwó-án torí ẹ̀wọ́n náà lọ má tó ti pé ẹlòmíì náà mọ̀ ara rị torí kó ti ya ìyàwó rẹ̀ wá fọ́kọ lọrụ ara alẹ́ ẹni ní bá ní mọ̀ lámòdì nǹkan míì lára tó pè so àwọn tó rí wọn pé ẹ ṣé wù yín lánàá la ilaha ayé dàrú wọn bá máa sọ ká pé ṣéwù ti di ọrụ tẹmọ kí táwọn yẹn bá ti àwọn ọ̀dọ̀ sáré ti gbọ́ àwọn èèyàn lọ sọ mọ̀lẹ́kà aníwáni gbà wọn ti sọ ńkọ́. torí de eléyìí ká máa bo mùsùlùmí láṣìírí ń bẹ nínú nǹkan tí ọjọ́ sìn ẹni tó lówó yòówó ní gbà pọ́lọ́ ló fún lówó gbogbo èèyàn náà ló sógun owó àmọ́ bóyá ti dé wàgàdúgbò mi irú ọ̀rọ̀ ti débi ẹ̀ dáhùn. ndị olóde ọkọ̀ lọ́wọ́ wa ni àbí bàálù. ẹ̀rí pé yorùbá lẹ́wù wọ́n máa fẹ́ ká sírí èèyàn náà ajaja ti mọ̀ gbà tó ní kankan wọ́n wá sọ ó ti di pa sírí ń bó díẹ̀ sírí ń kékeré ni bọ́mọ bá tún kú láàrin pé ah, ọmọ rẹ ní ah, ọmọ ìsàdédé kù ìyàwó náà tún kú ah, ìyàwó ló lò ó. yóò bá lẹ́mù wọ́n tún lè sọ pé ọkùnrin ní bá yó ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ní bá sí ó. àbá tọba gborí àtìkà kọjá mọ́tò rẹ̀ kàn gbá bẹ̀ ọmọ kí wọ́n dalẹ̀ bẹ̀ wọ́n lè sọ pé wọ́n á kó gbẹ́ni gbẹ́ni ní sóògùn owó tiẹ̀ gbẹ́ni máa fi ṣe bọ́tà. lára búrẹ́dì torí tí wọ́n dá ẹni tó bùrẹ̀ bá máa pọ́ kókókó tó sì lówó wọn ni ẹ yìí máa ti jẹgba lọ́dọ̀ àwọn àlùsànú ni pípé <laughs> owó ṣe máa wá nù subahánàlá yóò bọ́ sá máa wá kí ni àṣírí ọkùnrin bó ló ṣe lówó ó lówó máa la ọ̀làwó lọ́gbà. mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ káti tí ọlọ́run yàn ọ́ pé máa bá mójútó tí ọlọ́run yàn ọ́ pé máa bá wádìí rẹ̀ àgbà tí ti ni ìgbẹ́ rẹ̀ ló àbí ní ìsìnkú yìí ọjà àgbẹ̀ tẹ́tẹ́ yìí àgbẹ̀ tẹ́ pé wọ́n ó ní lò ẹgbẹ́ ló kí ni ọgbà kò rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run máa ń fẹ́ ẹni tó bá fẹ́ ó sì máa ń gbé ẹni tó bá fẹ́ yọ ọ̀rẹ́ lẹ̀ torí délé kul illahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khayr innaka ala kulli shay'in qadir tó bá wọ ọlọ́run ló máa ń ṣe ó lè ga ọlọ́run ló ọlọ́run ló jẹ́ ká máa tọpinpin ara wa mm, mm, mm, islam ọ̀fẹ́ islam ọ̀fẹ́ àṣírí ẹnìkan tún sí wa lọ́wọ́ ariri ọ̀fẹ́nu kónu pẹ̀lú obìnrin tí èsè ìyàwó rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mímọ̀ tá a mọ̀ mímọ̀ ẹni rí la mọ̀ òun náà lódodo kò serú ẹ̀rí láyé ìjọ ńlọ kọ́kọ́ serú ẹ̀ islam ní ká bò láti rí àjọ ní àsọyípọ̀ pẹ̀lú ẹ̀ á ah, irú sẹ́ ó ní wà láì sí irú rẹ̀ ọlọ́run ọmọ tó tì mí débẹ̀ àmọ́ àtúní déèdì rẹ̀ mọ́ láíláí pẹ̀lú ògbọ́n ẹ mọ́tò àti rẹ̀ turugba ní musulùmá àdúrà ni wọ́n máa ń sátara mùsùlùmá sátara ọ̀hún yóò máa kìyà ẹnikẹ́ni tó bá gbó mùsùlùmí láti rẹ̀ ọlọ́run gbó náà láti rẹ̀ ọ̀gbìn náà kìyà yàtọ̀ sẹ́ni tó yẹ kó àti máa pé ìwà burúkú ni máa wù ìwà rádaràda ló kọ́ rẹ̀ àáfi tàwé ròyìn torí káwọn yóò lè sọ̀rọ̀ àfọ̀ torí káwọn lè mọ lẹ́nu ibú pélé yìí sèèyàn dára bàtọ́ náà ti tijú ọlọ́ kò tijú èèyàn kò bẹ̀rù ọlọ́ sọ irú eléyìí ẹ̀ tó àtìrí rẹ jẹ́ kó yé gbogbo yẹn kọ́ dára léyìí torí ẹ̀ a gbọ́dọ̀ bo àwọn ọmọ ìyá wa mùsùlùmí ká bò wọn láṣìírí o nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní. من أحب أن يزحزح عن النار ويدخل الجنة فلتأته منيته وهو يؤمن بالله واليوم الآخر وليأتي إلى الناس الذي يحب أن يؤتى إليه رواه الإمام مسلم النبي صلى الله عليه وسلم يقول gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ kọ́lọ́n ó gbé òun jìnnà síná tí àjẹpé má gbà kí kú ọ wá bọ àfi nípò pọ gbọ lọ́wọ́ bá gbọ́ nípò pọ gbà nàbì Muhammad sallallahu alaihi wa sallam gbọ́ ó sì gbọ́jọ́ bí ndàlù kìyàmù gbọ́ kọ́ ọmọ wa ṣe sáwọn èèyàn irú tí wọn náà fẹ́ kún ṣe fi ọ wọ́n fẹ́ nìkan kó tó àṣírí wọn náà má tó àṣírí ọmọlàkejì wọ́n fẹ́ kẹ́nìkan kan ba tiẹ̀ jẹ́ wọn náà má bàtọ́ ọmọlàkejì jẹ́ ọ̀fẹ́ kẹ́nìkan kan bẹ̀rẹ̀ kọ́ máa wòdì rẹ̀ wọn náà má bẹ̀rẹ̀ kó lúgọ máa wòdì ẹlòmí tó o bá ti ṣe irun tí wọ́n ń ṣeun náà lọ́mọlàkejì ọ̀ máa ṣe ṣe ẹlòmí ọ̀rọ̀ rẹ̀ ṣàdédé dàrú kúrò náà máa da tọmọlàkejì rú ni ọ̀rọ̀ ẹlòmí ọ̀ṣàdédé bàjẹ́ kúrò náà máa ba tọmọlàkejì jẹ́ ni torí ẹ̀ ọ̀sẹ́nìkan ti ń fẹ́ kẹ́nìkan ṣàìdásùn ẹ jẹ́ káwa náà ká gbìyànjú láti rí i pé a jìnnà sí mímọ̀ ṣàìdá tí ọmọ làkejì wa. àwọn olùmọ̀wá sọ pé ìmánì ẹnìkan ò lè pé ṣáájú kó tó di fífẹ́ fọ́mọ làkejì irun tí ń fẹ́ fórí ara rẹ̀. eléyìí tó sì kéré jù òun náà ni kọjá pé irun táwa ń fẹ́ kéèyàn ṣe sí wa làwa náà ṣe sí ìyẹn máa ń lẹ́nu ọ̀ tó bá yẹ pé irun tí mi fẹ́ kẹ́lòmí ò ṣe sí mi lèmi náà ṣe sí. tó bá fi lè ṣe ń tọ́ yàtọ̀ sí i à èèyàn lẹ́nu ọ̀rọ̀ sórí kí mi ò ṣerú ẹ̀ sí ọrí sórí kí n fi irú ẹ̀ lọ́ọ́ rí àmọ́ tí èèyàn náà bá ti ṣe àìdá rí ẹ̀ ní lẹ́nu ọ̀rọ̀ torí ẹ̀ ká gbìyànjú láti rí i pé irun táwọn fẹ́ kọ́mọlá ó ṣe sí wa làwọn náà ṣe sí torí ẹ̀ ìwọ ò retí àìdá lọ́dọ̀ ọmọlàkejì rẹ má jẹ́ kọ́ ọmọlàkejì rẹ tí ọba bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn di mutaffif ọlọ́ni waylun lil mutaffifin alladhina hum alladhina alladhina hum idha qalu ala an-nas ila an-nas yastawfun wa idha kaluhum aw wazanuhum yakhsirun àwọn mutaffifun àwọn làwọn ẹni tí ma dín sùn òṣùwọ̀n àsìkò táwọn bá fẹ́ ra nǹkan tí wọ́n wọ̀n. wọ́n wọ́n pé fún wọn táwọn bá wọn fẹ́ tà ní wíwọ̀n wọ́n wọ́n dín ìyẹn ni pé ìwọ fẹ́ gba ìtọ́ rẹ pé lọ́dọ̀ ọmọ ìyá rẹ kọ́mọ́ sọ̀rọ̀ rẹ láìda kọ́mọ́ tó àṣírí rẹ ìwọ ò sì fẹ́ pé tiẹ̀ fún àìda lọ sọ̀rọ̀ rẹ ìyẹn ti da alábòsí nù tọ́ eléyìí jẹba nínú tó ti di ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tá a gbọ́dọ̀ mọ̀tò látàrí pé àjọmọ̀ ìyá ara wa ó náà ní pé àgbọ̀dọ̀ ṣàìdá sí mùsùlùmí ọmọ ìyá wa pẹ̀lú gbólóhùn ẹnu wa àbí pẹ̀lú wà wa. النبي صلى الله عليه وآله وسلم أن المسلم من سلم المسلمون من لسانه ويده mùsùlùmí lẹni táwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ tí wọ́n sì tún bọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ mùsùlùmí kò ní máa sọ ọ̀rọ̀kọ̀rọ̀ nípa àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kò sí ní fọwọ́ rẹ̀ bá tiwọn jẹ́ téèyàn bá tó téèyàn bá sì jẹ́ bẹ́ẹ̀ yẹn ti jẹ́ mùsùlùmí gidi. bákan náà mùsùlùmí kì í gbé nǹkan ìjà sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kí ni tó fẹ́ ṣẹlẹ̀ láàrin wa ṣé fún ajẹ́ kó yọ àdá a yọ ọ̀bẹ a lọ gbé mùsùlùmí ò gbọ́dọ̀ dán nàbì sallallahu alaihi wasallam sọ pé man hamala alayna silah falaysa minna rawahu Muslim gbogbo ẹni tó bá fi lè yọ nǹkan jà sí wa kí sọ̀kan nínú wa o dẹdẹdẹdẹ ni wọn náà fẹ́ báyìí gbádùn ọfẹ kẹnìkan kan dún kòkò mọ kí ni wọn lọ yọbẹ síyàn sí kí lọ lọ yọban síyàn sí lórí àná nàbì sallallahu alaihi wasallam ní ẹ má yọ nǹkan jà sí ẹ fún ọgbọdọ yọ nǹkan jà sọmọ ya rẹ o nítorí kí ṣètọ́ ni ọmọ gbà ló ṣètọ́ ni lè gbà lọ́wọ́ rẹ kọ́ ẹ kò ní oyin ìbọn ó lè gbà dáhùn kọjá kò ní ọ̀sà mọ́ yẹn ó ń sì wá kú ọwọ́ ni à èdìrí o èmi kọ́ tàn tàlàrí nǹkan jà lọ́wọ́ ẹ̀ táwọn àríṣètò àmì àwọn òkúkú rì ìwọ náà ni wọ́n mú torí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní tí ẹnìkan bá gbé nǹkan jà mùsùlùmí sí mùsùlùmí mi tó náà gbé nǹkan jà falqatilu wal maqtulu fin nar àtẹnutọ́ pààyàn àtẹnutọ́ pa iná làwọn méjèèjì ọwọ́ anabi ah, ni hàn àwọn sahaba ni hàn sọ ọtí ebi lè pa ìkejì rẹ ni fama bá lò mọ̀tòl ẹni tí wọ́n á pa ńkọ́ ẹ ló nà ọ̀wọ́ náà wọ́n ni sebo ah, náà òun náà hàmà bí kọ́tìlì sàhẹ́ nítorí náà ń gbèrò láti pa ọmọ ìyá rẹ̀. torí ẹ mùsùlùmí sí mùsùlùmí ọ̀rọ̀ wọ ọba káyọ̀ ọjà nǹkan ìjà síra wa ok ìbọn àdánù ọ̀bẹ irú èsì àwọn kan àwọn àjọ mùjẹmùjẹ táwọn ọmọ ṣe islam ọ̀farama ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tún fẹ́ sọ islam ló kọ sí èsì tiẹ̀ wọ́n lè lọ gbé máa kọ́ gbé gbogbo ẹ̀kọ́ máa lé gbogbo èèyàn kápá wọn pààyàn ni àwọn ni islam sọ pé kẹ́ máa ṣe jihad islam kan òfin dè báwo lẹ́sìn fa ọ̀rọ̀ títí tí jihad báwo ṣe jihad báwo ti wáyé òfin yíkan sí kó bá ti tẹ́ntẹ́n bí mi nú màá lọ wówó rà mọ́ màá mọ́ alẹ́ gbogbo yẹn ká màá sọ pé jihad jihad ilé bàbá rẹ̀ tó bá pé jihad ti Islam ní òfin dè tọ́ tó bá pé gbọ́n àti ọ̀bẹ tí gbogbo wa mọ̀ nù báwo wá ní kẹ́ lọ yọ àdó kálukú ọyọ àdó ká máa pọ̀fọ̀ bí Yorùbá lẹ́wọ̀ àbí àwọn ọmọ ń bọ́ ọmọ jà bàbá kálukú sọ pé ẹdú ẹ wọ́n ti bẹ̀rẹ̀ jà. wọn á bò kásán ma lọ́wọ́ ọ̀ya aluki sẹ́wọ̀n pé gbogbo eléyìí náà nínú jahiliya tí kó sí adúpẹ́ fọlọ́n pé ṣe bẹ́ẹ̀ ni abẹ́ ṣe bẹ́ẹ̀ agboolé tó bá ti ṣe bẹ́ẹ̀ kó ọjà wọn bẹ́ẹ̀ ni ọjọ́ bó ti ṣe jẹ́ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí òun náà pé ọlọ́ni wa ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al-ithmi wal-'udwan kama ara lọ lórí dáadáa ẹ jẹ́ ẹ jẹ́ ẹ̀dáǹpù gidi àpèjúwe gidi fún gbogbo ara yìí àwọn èèyàn yìí ṣe ń rara lọ báyìí wọ́n ṣe ní rara lọ ẹbí mùsùlùmí ni wọ́n ẹ̀sìn wọn ló ní kó rara wọn lọ́wọ́ kèsì ká dẹ́yẹ síra wa kèsì ká máa wòra wa ràn bí wọ́n bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí òun náà ní ká ṣìpẹ̀ kábéèyàn kábéèyàn ṣìpẹ̀ kábéèyàn ṣìpẹ̀ lẹ́nìkan bá ṣẹ̀ ẹ bá ṣìpẹ̀ ọkọ ṣẹ̀ ìyàwó ìyàwó bínú ló ń lọ ẹ bẹ̀ wọ́n ẹ bẹ̀ ìyàwó kọjá kún kọ́ mọ̀ lọ gẹ́gẹ́ bíi Bàrírà ẹrú ni wọ́n bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ òun wá fẹ́ máa lọ torí ọkọ sì ṣẹ́kù ló kọ ẹrú anabi wa ń bọ́kọ sípẹ̀ pé àtọ́ bá lè ṣe sùúrù fún bóyá ọ̀nà ọgbà islam òní rárá o sẹ́ń sípẹ̀ ní abẹ́ ń pami láṣẹ sẹ́ń bá abẹ́bẹ̀ ní abẹ́ ń pami láṣẹ à ń bá abẹ́bẹ̀ ní bàbá jẹ́bẹ̀ mi ọ̀fẹ́rẹ̀ mo ti lọ igi ti dá ẹyẹ ti fò ẹ sípẹ̀ ọmọ kan kọ́sẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ó ti ṣe tọ́dún márùn oṣù tí wọ́n sọ pé ó firi náà lọ sí ọ̀gá ọ̀gá náà ti ń wá ní sódà tọmọ yẹn òfin ní bàjẹ́ gbogbo nítorí ẹ̀kọ́ jẹ́tọ̀ rẹ̀ òfin ní gbé nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí bákan náà nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí ni kó àgbọ̀dọ̀ máa dábàá kábà àgbọ̀dọ̀ máa dábàá kábà nítorí ìdábàá kábà yóò jẹ́ àṣẹra wa bàjẹ́ yóò jẹ́ àṣẹra wa bàjẹ́ nísìn ẹ̀ẹ́n wọ́n rí pé ká pé ká pé àrí omi núgò yìí ètò àti fi síwájú èèyàn àwa rí méjì lọ́dọ̀ ẹnìkan tó jókòó lọ́ọ̀kan tó làá máa ti ń ké pétọ̀ ta ló mú mi o ta ló mú mi tèmi kọ́ sọ̀rọ̀ ta ló mú mi kọ́ sọ̀rọ̀ nígbà tí ti mú mi jẹ àbúrò má sọ̀rọ̀ ẹni tí ń ké ètùfù ní kí lọ́ba ọkàn mo ti mú mi rẹ o ṣe kọ́mẹ́tì síwájú àbàbà tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n láwọn lọ tọ àwọn ń bọ̀ ni wọ́n fomi sọ́dọ̀ mi sọ pé èèyàn kà mà ó ti tìrún olè mẹ́ni sí ọ̀jàlè torí ẹ má jà á máa dábàá kábà nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí òun náà ni ká fáwọn mùsùlùmí ọmọ ìyá wa ká má jẹni ń ṣègbéraga sí mùsùlùmí ọmọ ìyá wa kí lọ fẹ́ pera rẹ fún mùsùlùmí tó fi fẹ́ máa wúra rẹ tó fi máa gbéra ga sí. alimuslimu àfọlù mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí gbogbo ń tá a ṣe tí mùsùlùmí fi máa wò pa ń ṣe gbéra ga sùn àgọ̀tẹ́ torí pé kí ni ọmọ ẹ̀yà wa ni. nítorí àti mo fi ń kánjú ni pé wọ́n ti tẹ̀mí láago wọ́n ní àwọn ọ̀rọ̀ yẹn ti kọjú àwọn ọ̀fẹ́ àbẹ́ẹ̀kọ́ tọ adúpẹ́ fọlọ́ tọ bákan náà wọ́n ní tí àdánwò bá ṣe mùsùlùmí kárí pa àdóòtì ẹ dákun ìtumọ̀ ọmọ ìyá náà nù torí pé tí àdánwò kan bá ṣe yàn tí gbogbo èèyàn bá dẹ́yẹ sí yàn àdánwò yẹn yóò dẹgbẹ̀rún sẹ́ńtò sẹ́yìn lẹ́ẹ̀mọ́ ro ní àbí táwọn èèyàn tí ò tiẹ̀ bá yín tí ò bá yín kẹ́dùn àmọ́ tí nǹkan kan bá tí nǹkan ẹgbẹ̀rún bá ṣe yàn táwọn ọmọ ayé èèyàn mùsùlùmí tó bá gbárùkù tìyàn kọ́dọ̀ ń galẹ̀ torí ti rẹ̀ yóò ti gbàgbé tó ṣe àwọn yóò máa rò pé ẹ má rò ẹ má rò àwọn yóò máa sọ pé ta lẹ́ ń bá gbẹ́kọ́ má rò aláàjì náà ti túra kásẹ̀ kan yàtọ̀ sí kọjá pé wọ́n dáadáa rà rẹ̀ ẹjẹ́ á máa dúró ti àwọn ọmọ ẹ̀yà wa nígbà tí pọ̀njú bá ń ṣe wọ́n nínú ojúṣe tó yẹ ká tó mójútó látàrí pàdé ọmọ ẹ̀yà wọn náà nípa àgbọ̀dọ̀ máa pẹ̀gàn ara wa àgbọ̀dọ̀ máa pẹ̀ gan ara wa ìpẹ̀gàn ìpẹ̀gàn ara ẹni ó ń bẹ nú àrùn àwọn Yorùbá àfinitọ́lọ́n bá sànù ká máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa á ah, ọba Yorùbá jẹ́ púpọ̀ ó súnmọ́ pé gbà tí ìpẹ̀gàn ti ń bọ̀ wálé ayé àwùjọ Yorùbá ni bàálù rẹ̀ bàjẹ́ ẹnu máa hún Yorùbá ni tí wọ́n bá sì rọ́rọ́ yẹn sọ láì kódà tí wọn ò bá sọ̀rọ̀ rẹ̀ láti àwọn máa sọ tara wọn gan torí kẹ́nu kí huhun rẹ̀ ọmọ kó lè bá a dínkù wàláhì mùsíbà náà láti sọ tó bá jẹ́ pé ó ti di túláàsì pé àfikọ́ sọ̀rọ̀ lẹ́yìn láì dáa ọ̀rọ̀ bàbá àti màmá rẹ̀ kó máa lẹ́yìn láì dáa torí tí wọn bá ń múlá àwọn ò kó ẹni pé gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dá àfọ̀ nàkà fẹ́ràn wọn ni ẹni tí ń fẹ́ràn mọ́tẹ́lẹ́ fún ládàá tèmi ìgbádùn ni àpèyàn láláì dá àpè lọ́tà wa òun là ń bùn ládàá sẹ́mi tí ń bùn ládàá ọ̀dà àdúgbòrì rẹ̀ ti dàrú. kí sì ni wọ́n ń pè ọ̀rọ̀ ẹ̀yìn òun á lè pè níwájú rẹ̀ pé wàá pọ́jú yìí níwájú rẹ̀ á lè pè láàrọ̀ kódà èèyàn tó ti darúgbó lójú rẹ̀ á lè sọ pé bàbá arúgbó ẹ̀yin bàbá arúgbó yìí torí arúgbó tètè sọ dáa arúgbó àmọ́ tá a bá sọ pé àgbàlagbà ó yàtọ̀ sí arúgbó lójú rẹ̀ lè pè lárúgbó lójú rẹ̀ lè àgbàlagbà ẹ̀yin bàbá wa. lẹ́yìn rẹ̀ arúgbó bàbá arúgbó o ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda toró lè sọ lójú ẹ̀ bẹ́ẹ̀ ká kíyè sára kò wá sí ntọ́kan lọ́n ìyàwó rẹ̀ lọ́n sọ̀rọ̀ rẹ̀ láìda pàdé ọkọ rẹ̀ lọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ọ̀bọ̀ lọ́n pàdé ọmọ ni pàdé ni pàdé ni ètí túmọ̀ sí pé bóyá lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà lọ́njọ́ gbẹ̀ndà òkèèyà ẹnu wa agbọ́dọ̀ kó ń jà ní alákòóbá tó tó ọ̀fẹ́ sí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá mójútó ẹnu yín àtàbẹ́ yín mo fọwọ́ sọ̀yà alẹ́ kan fún yín lálùjáde ẹnu àtàbẹ́ yìí alákòóbá ńlá ni torí di eléyìí mùsùlùmí ni ọmọ ìyá mi ni gbogbo tó bá wù ṣe fún mi kí n lọ bá àmànà dípò kí n máa sọ lẹ́yìn ẹnì kí wọ́n ti sí ọ sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn láì dáa tí ó rí sójú wọn ọ̀dọ̀ sí mẹ́rin tí ó lè yọ ọmọ àárọ̀ máa jẹ́wọ́ pèsè ìwọ́sọ̀ fẹ́ máa yọ ọmọ nìsín ó ti gbàgbé kò náà lọ bàjẹ́ ni ó gbàgbé kò lọ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì ni tó ń sì máa ń túraká ìwọ ò ní lè túraká tóró ti tẹ̀ nínú wọ ọmọ ìyá sọmọ ìyá oníkà ẹnu wa já ẹnu wa kápò níjànú tẹnu bá ti ń já ní jẹ ẹ̀jẹ̀ aṣọ fún pípọ̀ sáyé ẹ̀ òfófó òun náà yìí máa kú yàtàrí ìjẹyìn nabi sallallahu alaihi wasallam ni la yadkhul jannata namman olófófó ni wà lùjẹnà ká máa fọ̀rọ̀ ká máa fi dá yó ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ tó gbé lọ bíi kọjá pé èèyàn pamí ẹnìkan wá yí dànù ẹni tó wà lómi wa ni ata ah, ló yómi yìí dànù àti ah, mo bá lọ mọ ẹmi ah, pẹ̀lú rẹ̀ ọjà o tí mo bá lọ mọ ẹmi pẹ̀lú rẹ̀ ọjà o ìwọ sì mẹ́rin tó dànù ọba lọ bá ee tó ọba gbọ́ dáladá sọ wọn lẹni tó dàmí inú òní sórí rẹ̀ wọn ní dálajàlá ní ọba kú wọn ní ìyá tí ó de àgbákò tí ó ṣe yóò dùn tí etí ṣe táyà mọ́tò lọ ẹ dákòtò rọ̀ lọ kí làwọn sọ èmi pẹ̀lú rẹ̀ ọjà o wọ́n wá gbé lọ lọ́nà tó fi da irú o tún wá bá làájà pé mo fura o mo fura pé lágbájá lọ dá mi lò o náà ti sọ pé torí gbà mo sọ fún pé ẹ sọ pé tó dànù ẹ̀yin pẹ̀lú rẹ̀ ọjà o náà wá sọ pé gbogbo ẹ tó bá sọ bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ọ̀wọ̀ sápà ẹ dá kúrò sọ so àwọn méjèèjì wa pàdé yọkọjá fún ọ̀sàtì ìjọba bẹ̀rẹ̀ kí ló lórí rẹ sọ. So nínú orí kùtì ẹ náà sọ ó sì ti gbé sí kálukú lọ fún kálukú òfófó nù láyé john àwọn obìnrin ló máa ń sọ̀rọ̀ fún torí wọ́n tilẹ̀ láyé sìn àwọn obìnrin wọn gba bẹ̀rẹ̀ mọ́ àwọn ọkùnrin ló kùtà ń sọ̀rọ̀ fún láwùjọ mi àdúpẹ́ fọlọ́ pé atọ́kùnrin àtọ́bìnrin kò sẹ́ni máa ń sọ̀rọ̀ fún nílẹ̀ yìí. Ah, bàbá àjẹbẹ àjẹbẹ ẹ ẹ ẹ kéésì wà yín nù anabi ti sọ pé olófòfò ní wà lìjẹnà ẹgbẹ́ yorùbá gan wọ́n ní olófòfò ọ̀gbẹ́ gbà ẹnu ọpẹ́ dúdú ńlọ́mà ẹgbà tó rò pé òun ò rí gbà kò rí gbà wọ́n kàn ní ẹsí ẹsí ẹsí ẹ̀yin náà ẹ yóò sì fàyà sàárè fún yàn kọ́ lọ́n sànù wa tọ́ wọ́n ní ẹnìkan nínú wa mùsùlùmí lórí mùsùlùmí pé ẹ gbọ́dọ̀ bú ó ti kú àbí ó ti kú ẹ rí pé nu wa bóyá àwùjọ wa ni àwọn bẹ́ẹ̀ ṣe tọ́ àwọn ọmọ wàhálà wà ń bẹ̀ tẹ́lómi ò bá ti gbó ìbú wàhálà ẹ̀kọ́ gbádùn ọ̀rọ̀ ti tọrọ màmá sọ ọmọ gan ẹ̀rù kọ́tàkọ́tà ni àbí ọ̀fẹ́ sòfò ni àbá ọ̀fẹ́ kọ́ ta fún ọ ìyá tó bí ma àwọn olùdílẹ́yìn mi lè ṣe sọ̀rọ̀ ọkùnrin sọkùnrin náà wọ́n máa búra wọn ni àbórí pé ni àbótí yá wéré ni lẹ́nu yorùbá wéré wéré o àti nǹkan tó dá wéré ni sẹ́wọ́n fífi lọ́ra wọn mùsùlùmí kọ́ sọ́ra fún èbò mùsùlùmí èbò èbò mùsùlùmí kìí èbò èbò òkú tó bá sì ti kú ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dá o mùsùlùmí tó kú ló kú tó ti kú tó ti lọ tó kú mùsùlùmí ẹ má sọ̀rọ̀ rẹ̀ láìda tóró ń ti lọ dojú kan tó gbélé ayé ti àbúrò tó máa bùn nù ládàá sí yín ẹ má bùn nù ládàá sí yín tọ́ àti lọ sẹ́bà parí bá mùsùlùmí nínú wọ rẹ̀ lórí rẹ̀ nípò gbọdọ̀ sí lára rẹ̀ kí ni wọ́n ń pè lára òun náà ní ká máa fẹ́ kó orí tọ́lọ̀ ń ṣe fún kọ́ bàjẹ́ á ìwà burúkú ni lára owó lọ́lọ́run fún òun fẹ́ kówó yẹn kó pòórá ọlá rẹ̀ kó bàjẹ́ ipò rẹ̀ kó wọmi ìlara nìyẹn o lábala mi onílara yọ fẹ́ kí dáadáa tọlọ ń ṣe fún yín púpọ̀ lọ́dọ̀ tí kọ wá dọ kẹyìn wa sẹkù kolongo kẹ má ní kankan má ìwà burúkú lélẹyìí o kí wà lọ ìwà yẹn náà ní bá Iblis ṣètọ́ níjà tó fi kọ́ láti tẹríba fún baba láti forí kalẹ̀ fún baba ńlá wa Adam alayhi salam ó sì lára rẹ̀ gbọ́dọ̀ ọlọ́run ti rẹ̀ gbé ga jù lọ òun tó jẹ́ pé látara náà lọ́lọ́run ti dáhùn látara mà lọ́lọ́run sì ti dáadáa ó ní nínú àdámà iná ẹni pé máa jó rókè nínú àdá máa mà onípe máa kì málẹ̀ bóò la jóró kèsè wa lè forí balẹ̀ fún àkìmálẹ̀ ọlọ́run ṣe lè gbígbà jò lọ ìlara yìí ni ṣètọ́ni ṣe o sí baba ńlá wa Adam tó fi sórí ibu láéláé onílara èèyàn kì í gbádùn oríṣiríṣi àárẹ̀ ló máa ń ṣe wọn ẹ̀jẹ̀ ríru àrùn rọpárọsẹ̀ àìrídayé gbégbádùn ó máa ń ṣàwọn onílara ìdí sì ni pé ẹni tá à ń ṣe lára rẹ̀ nítorí pé àmàmà kẹ̀kẹ́ tí wọ́n máa fẹ́ jẹ́ wà àwa bá lórí kẹ̀kẹ́ tá a máa fẹ́ jẹ́ wà eléyìí ló fà á la fi ń kórìíra rẹ̀ kẹ̀kẹ́ yìí sì pọ̀ ńlẹ̀ yìí kẹ̀kẹ́ fẹ́ wà ọ̀pọ̀ bí igun kẹ̀kẹ́ o ti bẹ̀rẹ̀ sí ní wa aa olówó ra kẹ̀kẹ́ ẹ kìíní kan ó jalè ni o ó kan o sọ̀kò orí ètò ọwọ́ àná lọmọ ọlọmọ bá tún ra machine ọ̀rọ̀ alédì ní bá ń gbé lédì sí káyé ẹ dákun ẹni tí ń bínú rẹ nítorí pòǹgùn kẹ̀kẹ́ jẹ wà tó bá bọ́ lórí machine ológere sínú rẹ ó dùn ní àbí bàjẹ́ sí ibi tó ń ti ń forí la òkúta ti ń bínú tiẹ̀ àfa ìwọ bá tún ra mọ́tò tó kún bọ̀ kan sínú rẹ̀ ó tún dùn ní ní dùn ọkàn rí sàn kọ́lé kan níbi wọ́n ti pè oríta kan ní alájà mẹ́ẹ̀ẹ́dógún wọ́n tún ní ta ló ní ìwọ náà ni yóò bínú kọ́ abẹ́ òní bínú kó àfa yóò rọ̀ parọ́ tẹ̀lé àlùkìyàmà ni torí ẹ̀ lára kò tiẹ̀ wúlò rárá ni ẹ̀ máa tún máa aburú lára ni èèyàn fẹ́ tán lọ sí wọ lọ níta ń pín yẹ pín dáadáa ẹni tẹ ń fún lórí tẹ ń fún lórí ńkọ́ lọ́tọ́ sí àwa lọ́tọ́ sí ah, ah mọ̀lẹ́kò pé fáìlì tiwa hàn yín nítorí lára ń tẹ̀lé torí ẹ̀ wọ́n ní ala kulli man bata li hasidan atadri ala man asa'ta al-adab fi fi'lihi li'annaka lam tarda li ma wahab ló ń hùwà aláìlẹ́kọ̀ọ́ torí pé ọ̀yọ́nu sí ń sí wọn. ìlara kí wọn lálẹ́ sọ̀gùn rẹ sùúrù ni ẹ̀yin ó ṣe sùúrù fún lara ni sùúrù ni ọ̀pá àmọ́ tẹ̀yìn náà bá ń fi akẹ́kọ̀ọ́ rí pé àjọ ṣe fúnra wa ni ọgbà ìwọ náà gbà o ìwọ tó ní ọgbà ìwọ náà gbà àmọ́ tẹ̀yìn bá ṣe sùúrù sùúrù ọ̀pá ẹ̀ sì máa bẹ̀ lọ ẹ̀rí kọ́ tó kọ́ mi ń ìdá ọlọ́run là wá gbà wá níbi aburú ńlára nígbà tí máa ń sè lára tó àmọ́tẹ́ bá ṣe sùúrù fún pẹ̀lú àdúrà yọ padà kú náà isbir ala hasadil hasudi fa inna sabraka qatil ṣe sùúrù lórí ìlara onílara sùúrù rẹ ní ọ̀pá gbàtọ́ ń bínú ń tijú mọ́gbárí wọ́n sá ti máa rẹ́rìn kó túraká yóò gbé lórí ibú tó ń rẹ́rìn olórí ibú tó túra gbogbo èèyàn náà lórí ibú lọ́dọ̀ onílára so wàá rí pé nǹkan tiẹ̀ ń da wàá rí pé nǹkan tiẹ̀ ń da aburú òní ṣe nǹkan tiẹ̀ òun ni ó jẹ́ pé yóò ṣe lára débi pé kò ní lè parọ́ fìlà yóò ṣe lára débi pé kò ní lè wọ bàtà tẹ́tẹ́ yóò ṣe lára débi pé kò ní róúnjẹ mú lọ sẹ́nu torí ẹ ẹni tí lára bá wa ń bàjá òun náà lè sọ ogun tiẹ̀ náà pẹ̀lú ìmánì kọ́gbà fọlọ́ ntọ́lọ̀ ń bá kọ mẹ́nìkan ẹ̀dọ́ ọlọ́nkan ò lè di lọ́nà inú rẹ̀ dùn inú rẹ̀ ò dùn kò pé kọ́lọ́ wọn máa ṣe tí ó sì fẹ́ fẹ́ dà rẹ̀ fún torí ẹ ẹnìkan ò sì lè gbá tiẹ̀ ẹnìkan ò sì jọ gbà tiẹ̀ yóò bá àwọn náà máa ń gbàgbọ́ pé ẹnìkan gbá rìsìkì àwọn wọ́n lè sọ pé ẹnìkan ti gba sunday ó gbé sátidé láwọn lọ́wọ́ wọ́n gba wọ́n gba yẹ wọ́n gba ṣòkòtò ń di àwọn wọ́n fi yẹ̀rì dípò rẹ̀ wọ́n lè sọ pé olórí ló ń lò yorùbá ni ẹgbẹ́ àwọn ọ̀gbà kádàrá gbọ́ ẹni tó bá ti gba kádàrá gbọ́ wọn ní bí ẹni náà tí wọ́n wàá gbà rẹ̀ ń bolì wọ́n náà gbé títí fi gbé náà sùn lọ ti ṣe ń torí ẹ ká mú lára kó lọrọ wa ẹni tó lọ́n ṣe oore fún ọlọ́run ló ṣe fún ọlọ́run tó ṣe tiẹ̀ náà ni ó ṣe tiẹ̀ náà ọlọ́run ẹlẹ́dàá ní tìtorí bó ń tó bá lè kà àìmọye orin tọ́lọ̀ ń ṣe fún wa bí èsì pa àdìdì tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ tó tọ́ bá jẹ́ bẹ́ẹ̀ kí la fẹ́ máa ṣe lára sí ìlara onítùmá anabi sallallahu alayhi wa sallam onílà tahasad ẹ gbọ́dọ̀ máa ṣe lára ara yín o bákan náà nínú àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ tá gbọ́dọ̀ jìnnà sí wọn náà nípa àgbọ́dọ̀ jàǹbá ara wa àgbọ́dọ̀ tán ara wa lè mùsùlùmí jàǹbá mùsùlùmí mùsùlùmí ìtàn mùsùlùmí nínú nǹkan tá a tún gbọ́dọ̀ máa ṣe wọn náà ní ká máa hùwà rírà wa ìwà dáadáa ni mùsùlùmí gbọ́dọ̀ máa hù sí mùsùlùmí nínú àwọn nǹkan wọn náà ní ká máa ṣàdúrà fún mùsùlùmí ó ti kú àbí ó ti kú nínú àdìsí Abu Darda radiyallahu anabi ni da'watul mar'il muslimi akhihi bi dhahril ghaibi mustajaba gbogbo àdúrà tí mùsùlùmí bá ṣe fọmọ ìyá rẹ̀ mùsùlùmí lẹ́yìn rẹ̀ Ọlọ́run gbà náà gbogbo àdúrà tí mùsùlùmí bá ṣe fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ Ọlọ́run gbà náà ẹ̀yìn dọ̀rọ̀ sí i malakun muwakkal màlẹ́kà kan bẹ̀ ní dédé orí rẹ̀ tọ́lọ̀ fi ṣe ẹni tí ó máa mójútó eléyìí kullama da'a li akhihi bi khayr gbogbo ìgbà tó bá ti ṣàdúrà fún ọmọ ìyá rẹ̀ pé kó dáa fún un qala al-malakul muwakkal bihi màlẹ́kà ti ń bẹ ní ìgbèrí rẹ̀ yẹn níbi dédé orí rẹ̀ ọ̀nà ọlọ́run ọgbà irú rẹ̀ ó sì ṣe fún ọ̀nà torí kásádùá fọmọ ya wa mùsùlùmí nínú ìwọ rẹ̀ lórí wa ni àwa náà sì fi rí dáadáa ní ìparí nínú ojúṣe wa ó náà ni pé ọ̀rẹ́ wa tá ń bá mùsùlùmí ṣe ọ̀rẹ́ tí ó kalẹ̀ ká dúró lórí ẹ̀ ká wa. àgbọ́dọ̀ gbọ́ ìgbọ́kúgbọ́ ìsọkúsọ tó máa ń sọ nípa ọ̀rẹ́ wa ọmọ ìyá wa mùsùlùmí àgbọ́dọ̀ gbọ́ tẹnìkan bá ti fẹ́ gbàjẹ́ gbẹ́ sàn tẹnìkan bá ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ láì dá ẹgbẹ́ lẹ́nu sàn yóò jẹ́ kọ́ rẹ̀ yan kalẹ̀ àmọ́ tó tó bá ti gbọ́rọ̀ rẹ̀ wá láì dá tẹ́ tẹ́ ti gbọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ọ̀rẹ́ yìí ń ṣe lágbára tó yọ̀mọ̀ yín gẹ yọ̀mọ̀ yín gẹ yọ̀mọ̀ yín gẹ títí ẹ̀ ẹ má bàa sọ̀rẹ́ tẹ́ ẹ bá ti ní lè gbìyànjú láti parí ìjà tí máa ń bẹ láàrin wọn ẹ má bàa sọ̀rẹ́ torí ó sọ ẹ̀yin náà di ọ̀tá ọ̀rẹ́ yín ní ìparí islam wa kó lè bá a máa jẹ́ ọ̀tún ọ̀tún lójoojúmọ́ dáadáa ẹni ká máa fìfẹ́ bara wa lọ wọ́n ní èèyàn kéré púpọ̀ ló ń kà tí èèyàn bá dára rẹ̀ wò níṣẹ́ lèèyàn máa di púpọ̀ tọ́ba wúra rẹ̀ papọ̀ mọ́ àwọn ọmọ ìyá rẹ̀ ẹnì kọ̀ọ̀kan nínú wa èèyàn kan ni àmọ́ tí ìrẹ́pọ̀ bá ń bẹ láàrin wa láti ṣe pọ̀ tó yìí ó ti dèèyàn pípọ̀ kí wọ́n á la fẹ́ mú nínú kóńkó jábìlì kí la fẹ́ mú nínú ìlè bọ́ọ̀sì kóńkálukú ọmọ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́lá kò sí ní ta fẹ́ mú bẹ́ẹ̀ àfi ìfàsẹ́yìn àfàìní lọ síwájú kí àwùjọ ó lè bá dàgbà. káwùjọ wọn ò lè bá a ga mùsùlùmí gbọ́dọ̀ máa mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀ gbogbo àwọn aburú gbogbo àwọn àìdá gbogbo ọ̀tọ́ téèyàn máa ti sọ́mọ ìyá rẹ̀ táàrin èèyàn èèyàn fi máa dàrú agbọ́dọ̀ jìnnà sí kásì máa fi gbogbo gbà bẹ́ẹ̀ lọ pé ma ìyá yìí ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ má pin lójú ayé wa ká máa bá lọ títí dénú sàárè wa káwọ àtàwọn ọmọ wa tá a jọ ríra wa kọlọ wọn bọ jọ ṣe gbogbo alọmọ àlìjẹnà abẹlẹ wọn bẹlẹ dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù Ọlọ́run ọba kó jẹ kó máa dáa fún gbogbo wa ètò ti dáa nínú ọ̀rọ̀ ní kálukú Ọlọ́run kó má bàjẹ́ eléyìí tó kù dé káàtó Ọlọ́run ọba kó bá wa tún ṣe atọkùnrin atóbìnrin wa ibi tí bàtà ti ń ta oníkálukú wa lẹ́sẹ̀ Ọlọ́run bá wa pẹ̀tù sí Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa kó túbọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ dáadáa sí lórí Islam gbogbo nǹkan tí máa ń ba islam jẹ́ ọlọ́run dákun má fi sàdánwò fa wa ọlọ́run ọba bá wa sàlékún ìmánì wa àlékún mímà tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam fi ṣe wá lọ́sọ̀ ọlọ́run ọba dáadáa lóníkàlùkù yín wá sílẹ̀ yìí ọlọ́run ọba kó jẹ́ kẹ́ kéré òkò délé ọlọ́run ọba kó jẹ́ kẹ́ kéré òkò délé ọlọ́run kó jẹ́ kẹ́ kéré òkò délé àtàwọn bàbá àtàwọn màmá àtàwọn ọmọ ọlọ́run kó jẹ́ kó dáa fún gbogbo wa subhanakallahumma wa bihamdik أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين نشكر الشيخ الدكتور نسأل الله سبحانه وتعالى شكرا كثيرا جزيلا على ما قام هذه المحاضرة القيمة نسأل سبحانه وتعالى أن ينفعنا به ويجزيه جزاء خير. أتوكلنا على àti àfàwà ìfò ìgbàgbàrí ìgbàlùbọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àlàyé tí wọ́n ti fún wa nípa owó tí wọ́n ti fún wa nípa ìgbà. Lẹ́bí pẹ́ jẹ́ sọ́kùtì ìdánilẹ́kọ̀ọ́ ti ṣe ojúṣe ara wa àwọn ọmọ ìyá wa

ọkọ̀ wà ojúṣe káàkiri àti àwọn èèyàn tó ṣe àgbóyè rẹ̀ náà fẹ́ fún ọ̀gá wa láti ní iṣẹ́ rẹ̀ tó ṣe náà fún gbogbo wa ìjọlọ́run tó sọ́dọ̀ sí gbogbo wa sí àtijọ́ dúdú ìdí ìdẹ́gbẹ̀rẹ̀ ìjọlọ́run wa fún ọ̀gbìn mọ́lẹ̀ ó kú gbogbo àgbà ní ó kú gbogbo àgbà ní ilé rẹ̀ sí àgbẹ̀ náà kí ọjọ́ tó wà pé gbogbo wa ṣàlá wọn ṣe kàkúrọ̀ ṣàlẹ̀ tó dàgbà sí lọ ìṣú lọ́kẹ̀ẹ́sì náà ni àwọn béèrè àwọn béèrè wọn púpọ̀ wọ́n fún ìdíwájú ìjà lára béèrè mẹ́ta عليكم السلام ورحمة الله أرى Thank you ọkà tó béèrè rẹ̀ lórí nípa ilẹ̀ láti àlàyé ọ̀pọ̀lọpọ̀ nípa apá àwọn àti ìṣẹ́ àtàkì ìyanu tí ọlọ́run ti kàn nípa ìwọ́ ìmọ̀ wọn àti ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà tó lọ́run ti kàn ọ̀pọ̀lọpọ̀ kà àlùkàdù. àti ìwé àwọn pé gbogbo tí àti abárí wọ́n máa ń fi ilẹ̀ nípa wọn àti ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣe àtàlọ́ wọn lọ́sùn fún ilé ìwà ẹjọ́ ìṣúná ẹ̀ ètò ojú àtàwọn wọn tún yorùbá wọn fún àwọn alára ìdí àwọn ọmọ múra tí ọwọ́ àtàwọn ìlú ìtọ̀tọ̀ ìlú tí wọn ń pè é ọ̀pọ̀ ọlọ́run ní kéèkì ọ̀pọ̀lọpọ̀ sí àlejò àwọn sí àti àtàwọn àkókò ẹ̀sìn ọ̀kẹ́ náà sí àwọn ẹni tó tẹ̀ bá ti àwọn àyẹ̀wò náà láti wọ́n ka àwọn sí lọ́jọ́ ó wà sáré mẹ́ta bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú ọlọ́run sí ọ̀pọ̀ àfáàná ẹ̀kọ́ fún ti àlàyé fún wa náà ìdí ìdúró ìdílé yẹn tí wọ́n ti yẹ ẹjọ́ máa ti àtàrí àti ìrọ̀lẹ́ ẹbí ilé àtúnwọ́n pé ní kúṣù lóṣù láti fi sílẹ̀ tó ṣe àǹfààní ọ̀pọ̀ ìsìlámù ti ọdún nígbà tí a bá ti tẹ̀ ọ̀gá èyí tó dàbí ìsìlámù ti yọ ọlọ́ ti lálẹ́ fún ní ẹ̀yìn ọlọ́run ọ̀gá tí ọ̀hún lè ìlànà ọ̀gbẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbẹ́ ní bá kàyèwá tó tó lè wá tó lè kàyèwá wọ́n lè kà lórí àbá àti ti yorùbá tí ọ̀hún wọ́n tí ọba ní ìdíra ní abalọ́dọ̀ àbá ọ̀hún tó wáyé ọlọ́run sọ́là ní ọgbẹ́ kàyè èyí tí a bá wà ní àárẹ̀ tó ti ẹ̀ṣẹ̀ èdè yorùbá sì ni àbá ọ̀rọ̀ yìí náà tó àbẹ̀rẹ̀ ọ̀kọ́wà àwọn ìbẹ̀rẹ̀ tí a lè sọ lọ́ba ìdè àwọn ọ̀pọ̀lọpọ̀ àtàkọ́wà àwọn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìṣòro àìsí ní oṣù ẹ̀dá àwọn ọ̀dọ́ ọ̀la òkú àlá wọ́n ní ọgọ́fà àdúrà rẹ̀ ọgọ́fà àdúrà wọn kò sí àlá ọgọ́fà àdúrà mẹ́rin wọn kò sí sáǹtà mẹ́rin wọn kò sí àyè ọlọ́ọ̀bà ó ti ṣe ẹgbàgbọ́ alágbàá lẹ́yìn àwọn ọ̀yà afẹ́fẹ́ wọ́n ní lẹ́yìn ọdún sí àpapọ̀ nípa ojúṣe ọmọ ìyẹ́sìn. Wọ́n ní pé ó wà náà ọmọ ìyẹ́sìn, ó lọ́pàá ọmọ ní ìdáhùn ìlú.

bàbá ọmọ tó bí ma lọ́sọ̀ kó ń fọmọ fún ọ níyàwó tába gbéde lárúbá lárúbá lọ ká fi ṣe torí lárúbá ò ní tùmọ̀ méjì ju níta bá lò fún yẹn lọ léde yorùbá tẹ bá ní mọ yọ̀ǹda kí ni yọ̀ǹda kí lẹ yọ̀ǹda ẹ yọ̀ǹda kọ́ ma lọ sọmọ ọ̀dọ̀ ẹ yọ̀ǹda kọ́ lọ́mọ bá gbálẹ̀ àbẹ yọ̀ǹda kọ́ lọ dé ìyàwó ẹ̀ ó lè túmọ̀ sí nǹkan púpọ̀ torí rẹ̀ ẹ sọ léde yorùbá tí ò ní ní méjì pé òun fi ọmọ yìí fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ ọkùnrin náà sì ló ń gbà á níyàwó sábà ti ṣe báwọn ẹlẹ́rìí jẹ́rìí sí méjì ó ti parí lẹ́yìn kan Yorùbá máa ń ṣe dírámà sábà fẹ́ fọmọ lọ́kọ wọ́n ní kí bàbá ọkọ kó nà wá bàbá ìyàwó kó nà jáde bàbá wa jáde wọ́n á ní tọ̀ wọ́n á fọ ọmọ fún bàbá ọkọ ẹ̀yin la fọmọ fún o ẹ̀yin náà lọ fi fọ́ ọmọ yín à ńsẹ́yìn òní sẹ́yìn á máa fún yàn wọ́n kọ́ lọ lọ́mọ ọmọ tiẹ̀ lọ́wọ́ afẹ́yàwó àbúrò wa sọ pé bàbá lẹ fọmọ fún wọ́n wá sẹ́sẹ̀ wá gbé lọ bá ọmọ lójú agbo táwọn yẹn bá tẹ́nìkan bá wá tún wọn sí pé ibi ọkùnrin lọ́wọ́ afẹ́yàwó ẹ fọmọ fún kò nídìí kẹ́sì falẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ti tó.

òun kọ́ ọmọ wọn àìsà fún ọ ebi wọn náà ti rí tẹ́lẹ̀ ó ti ma wọn náà sì kọ́ gbà á níyàwó bàbá yìí ní àìsà méjì àìsà kan jù kan lọ náà ni àìsà àgbà àìsà kékeré ọ̀sùn ìtọ́ba jẹ́ ọkùnrin ó ti sọ pé òun gbà lọ́ba tán náà ká pàtì ọkọ àtìyàwó síjọpọ̀ àmọ́ ẹ̀ mọ̀ pé Yorùbá àjọyọ̀ yìí náà sáà sáà. òun náà fẹ́ wọ sọ̀kan tí kó dúró lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn náà wọn sì wọn kí ni wọn sí. sáájú tó so igi wọn lẹ́tọ̀ọ́ wọn wọn ò rí ẹ ti wá fún wọn. torí nínú Islam obìnrin tó o ti so igi fún tí o ti jẹ́yàwó rẹ̀ ọ̀ lẹ́tọ̀ọ́ láti jókòó tì. àwọn àṣà burúkú jìnnà sí tún gbogbo yẹn máa gbé kéèkì síyàwó àwọn míì tún lọ pé kó gbé dajì sẹ́nu kíyàwó fẹnu gba dajì kàlàǹfọ́ọ̀bì tí ó yẹ kó rí bẹ́ẹ̀ akramakumullah wọ́n tún lè máa pé àti lò ká o ẹ mú ká o à ń bọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn wàhálà sọlọ ò dìrò wa ká má dìrò àwọn sọ wọn á lè sọ pé tẹ bá fẹ́ kí igi ọlá àlùbáríkà ẹ náwó rẹ àdúpẹ́ fọlọ́ wọn èsì bẹ́ẹ̀ lẹ̀ yàrí àdókítọ̀ wọ́n lè sọ pé ara ń wá wọn àwọn kówó wá ẹ̀jọ́ wọn náwó abẹ́rẹ́ rí à ah, wọ́n ti bá wọn débi kan àwọn náà wọn ò tètè lájú owó tó yẹ kẹ́ ẹ fún ọmọbìnrin tí ń lọ ilé ọkọ tẹ́ bá ní owó ń hun yín lára ẹ pè kán lọ gbé bàtí àfún gbé bá fún gbogbo ẹni tó bá fẹ́ràn ìyàwó yẹn wá máa fún lówó ẹ bá di lọlé bí owó ò ṣe bẹ́ẹ̀ àwọn àfáǹkan bínú pé kíni owó tó yẹ káwọ́ ọjọ́ bó ti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Thank نعم. you.